عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون الله الحمد لله السيد أيوة، ọlọ́run wa ti sọ̀làyé fún wa nípa lẹ́yìn ìgbà tó lọ́n ti sọ̀làyé fún wa nípa. ìdájọ́ tó ń bẹ fún àwọn ẹni tó ṣe pé wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ ba ló ṣe dẹ̀ra fáwọn ṣùgbọ́n kàkà kan adúpẹ́ fún lórí àwọn àdẹ̀rà yìí ẹlòmíì tó yàtọ̀ sí òní wọn gbé ọlá lọ fún tọ́lọ́ bí wọn léèrè ìjẹ tí ọlọ́run bá bá gbé tí gbọ́ yín tó bá tí ọlọ́run bá gba ìgbọ́rọ̀ yín tó sì gba àwọn àríran yín tó sì fi èdìdí dí àwọn ọkàn yín ìdọ́lọ́run mí bẹ tó yàtọ̀ sí Allah tó lè dá àwọn nǹkan wọ̀nyí padà fún yín bí láti ti mọ̀ pé tìrẹ náà ni pé kò sí kò sẹ́lómi tó lè ṣe bẹ́ẹ̀. sọ́nà ti sàlàyé fún wa nípa àdé pàtàkì tó ń ti torí rẹ̀ rán àwọn àrántí wọn náà ní kó lè jẹ́ olùfúnni ní ìròdùnú fún àwọn ètò tẹ̀lé tọ́lọ́ olùkìlọ̀ fún àwọn ètò tako tọ́lọ́ ọlọ́run bá wá wá ní wọ̀lẹ́lẹ́yìn akẹ́kọ̀ọ́. بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون àwọn ẹni tó so yìí pé wọ́n fi àwọn àmì ọlọ́run ọba nírọ́ wọ́n fi àkùránì nírọ́ wọ́n pe ànábì sallallahu alaihi wasallam nírọ́ wọ́n pe iṣẹ́ tí ọlọ́run ọba ṣe máa nírọ́ ọlọ́run jẹ wọn nítorí wọn kò ní ìgbìmọ̀ títí kékeré tí wọn ṣe kékeré tí ń dáná ìṣòro lọ àdìsẹ́là ń wá àwọn tó síwájú náà ti ṣe kékeré tí wọn ṣe kékeré tí ń dáwọn ànábi tọ́lọ́ ọ̀rọ̀ wọn tọ́rọ náà tí wọ́n mú wá tí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣàpátá sí ọlọ́run fún ọ̀tẹ̀lẹ́ lánàá rẹ̀ tó ṣe pé kàkà bẹ́ẹ̀ ìjọba ń ṣe lé wọlé wọn lórí òun náà ni wọ́n ń ṣe ọlọ́ni wọn jẹ ìyà ìyà jẹ wọn nítorí òkè ìwọ̀n àti. eléyìí túmọ̀ sí wípé ẹnì kan ní lọ lórí kó ṣe kékeré kúrò láyé kó wá lọ lọ́la lọ́la òkè àná kó bọ́mọ yá lọ́wọ́ kó sí bó tilẹ̀ bọ́mọ yá lọ́wọ́ ìyá ní lọ́ba ìyá ní ọ̀jẹ́ kò sí ìwé ẹ̀sìn nínú àwọn àyà yìí àyà tó jẹ́ ti àádọ́ta àti àwọn àyà tó tẹ̀lé ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí nípa tó pa ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ láti ẹ̀kọ́kọ̀ fún wa ọlọ́run ìkọ̀kọ̀ fún wa yìí kò lẹ́ẹ̀ẹ́ ọ̀pọ̀ olóore fún mi ọkọ̀ ẹ̀zẹ̀ inú wọ ọlọ́run ìrẹ anabi muhammed sọlọlọ àlùwàlù tẹlẹ kéèmí ọsọ fún yín rí o bẹ́ẹ̀ ni ti sọ fún yín náà ní ikú ọ̀dọ̀ mi ìní gbẹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run wá wa ìsọ fún yín rí ìsọ fún yín ìpèpèpè ọ̀rọ̀ Ọlọ́run ìbẹ lọ́dọ̀ kẹlẹ anabi ọsọ bẹ́ẹ̀ sí kápá mi wọn sì lágbára láti ṣe kankan nípa rẹ̀ ìjọ òsì lọ́dọ̀ mi báwọn ni tí wàá fẹ́ sọ pé mo ní kápá kan lórí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ǹjẹ́ bá rí lórí àbáríṣèkì ọ̀dọ̀ ọlọ́run tó wà báyìí ọ̀dọ̀ ọlọ́run tó wà báyìí tó sọ́ba anábì sallallahu alaihi wasallam ẹnìkan lágbára lórí pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run bá ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ òun náà ló ní òun náà ní ṣe bó bá nínú ẹ̀ kò lómi lọ. torí ẹ̀ kò síjọ́ tó máa sọ fún yín rí wípé ọ̀dọ̀ ọ̀run ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wà tẹ́ wàá péjọ ọ̀nà ilé ìgbẹ́yìn náà wàá gbà sí kò sí lọ́dọ̀ mi ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ torí ẹ̀ kí ló dé tẹ́ sẹ́yìn ọ̀pá níbi Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ńtẹ́ wá sí ilé ẹ̀pínrín òbí ọ̀sẹ̀ lọ. ẹ̀ńtẹ́ wá sí ọlọ́run lẹ́sẹ̀ òkè ẹ̀gbọ́n anábì ní máa ń pè ẹ̀gbọ́n anábì ti ṣe gbàdọ̀ ẹ̀yìn wá fọlọ́run lẹ̀ tí ó pè tòṣùpá anábì ní ń pè oníjọ́njọ́ ọ̀sẹ̀ lọ. torí ẹ̀ àtúwọ̀n ọlọ́wọ́ wàṣẹ́ ọlọ́run ọba tó wà lónìí náà. àbùkátà ọmọ àgbọ̀fẹ́ hasbun allahu wa nabi awùrù bọ́lá wọn sàn nàbì tó wa rárá ọlọ́run bá nìkan tó wa bẹ́ẹ̀ àwọn òdodo máa sọ àwọn àwọn tó wa ni tó wa ni tọlọ ni tó ni. gbé lọ bẹ́ẹ̀ lómi ìyá àtọ̀sọ̀ lọ. báwo ló sọ aṣọ fún anáwó ìtọ́ kò ní kankan lọ́dọ̀ nínú pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run bá wọn. torí ẹ̀ ọlọ́run bá nìkan náà mọ̀ pé kì í ṣẹlẹ̀ ní yọ náà dojú tọ́ wọlé àwọn lẹ́mú lọ́wọ́ yìí kẹ́sì jẹ́ oyè yín ní sọ fún yín rí ẹ̀jẹ̀ oyè yín mọ̀ ní sọ sọ fún yín ní ìsìn pé mi lẹ́ àwọn lẹ́mú lọ́wọ́ yìí ni wọ́n máa ń sọ pamọ́ ànábì sọlọ́lá àlùfẹ́lẹ́ èmi ò sọ fún yín rí ìsìn ní sọ fún yín ìgbé mi nímọ̀ nípa tọ̀pamọ́ nítorí pé ẹnikẹ́ni kò ní ìmọ̀ nípa tọ̀pamọ́ yàtọ̀ sí ọlọ́run rọ̀bùlà rẹ̀ mi ọlọ́run ọba tó ga tó gbangba oníkan ló nímọ̀ nípa tọ̀pamọ́ ṣùgbọ́n gbogbo wa yàtọ̀ sọ́lọ́ aláìmọ̀lá jẹ́ nípa tọ̀pamọ́ àti pé ìríran rí ìríran rí tọ̀pamọ́ àyàfi tọ́lá wọn bá bá fẹ́ láti fi ní tọ́lá wò hàn nínú màtọ́pamọ́ bẹ́ẹ̀ náà sì hàn nẹ́bí ọlọ́ ọlọ́mọ àti ní tọ́lá fẹ́ hàn nínú màtọ́pamọ́ ọlọ́mọ bá sọ pé àlímù lọ́yẹ̀ fẹlẹ̀ yóò wọ ewu àdá ọ̀yẹ̀ èyí àhàdá ilẹ̀ mẹ́nẹ̀rẹ́tọ́bọ̀ yẹn rọ̀ sóòlù ọlọ́mọ bá ló ní mẹ́ni pàtọ́pamọ́ kìí wá gbé ìmọ̀ ìtọ́pamọ́ yẹn ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá àfẹ́ tó bá yẹnu sí nínú àwọn òṣìṣẹ́ èyí tó bá wù náà ni ó fi máa nínú ìtọ́pamọ́ kọ́ ajọ́ yọ èyí tó lọ́nà bá ti ma àwọn ànábì nínú ìmọ̀ ìtọ́pamọ́ níṣẹ́ lọ́nà wọn bá ti bẹ́ẹ̀ nítorí kó lè ra àjẹ́ àmì táwọn èèyàn fi tara rẹ̀ mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́run jẹ́bi ẹni tí wàá ti béèrè lọ́dọ̀ àná táwọn ẹbí sọ fún yín pé di tẹ̀tẹ̀ ẹ̀lú àmì bẹ́ẹ̀ kótó di pọ́ńtì sọ̀rọ̀ anábì ní tó gbé wa ni pé ọwọ́ á ṣe léèrè ọwọ́ á ṣe ìwádìí nípa dáadáa títí tàbí ẹni bẹ́ẹ̀ kótó sọ. bẹ́ẹ̀ náà ni àdìgbò àná sallallahu alaihi wasallam ó ti sọ fún wa nípa àwọn nǹkan púpọ̀ tó pé yóò ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ àwòkè yánn síwájú fún àwọn kan yẹn tó ṣẹlẹ̀ a sì ti mọ̀ pé tí o ti ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ nítorí pamọ́ ń bẹ nínú tí wọ́n fi máa nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sọ. tó yàtọ̀ sí eléyìí kò sí nǹkan kan tó pamọ́ lára yóò lè tìka ara rẹ̀ dámọ̀ tó lè tìka ara rẹ̀ mọ̀ nípa rẹ̀ sí ìtọ́lọ́ bàbá tó ìdí nù ó ti jẹ́ wọn náà rí kí ẹ ti jẹ́ pé ìgbà tí ẹ̀ẹ́ Aisha radiyallahu anha náà kó ara ọ̀sìn náà máa fẹ́ràn pé ànábì sallallahu alaihi wa sallam kọ́ mọ́ ó ṣe zìnà kò ṣe zìnà títí tí ọlọ́run ti sọ Al-Qur'an nìkan. bákan náà Hafiz ibn Abi Balta'a nígbà tó kọ̀wé tó àṣírí fún ànábì sallallahu alaihi wa sallam pàlẹ́ ogun láti lọ́ọ́ dojú ogun kọ̀ ara mẹ́ta ètò àṣírí yìí ànábì ọmọ pẹ̀lú rẹ̀ ṣẹlẹ̀ tẹ̀sí bí hàpù ó ti ṣe ń jọ gbé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní Madina ṣùgbọ́n gbàtọ́ náà bá tó àṣírí fún ànábì sallallahu alaihi wasallam ọmọ àbí sí ìwé ẹni tí mo lọ́nbó lọ́wọ́ ẹni kan lọ gbà á lọ́wọ́ náà ẹni tó sàtà ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam kọ́ mọ́ ọmọ pé ẹnìkan ló tàṣó ọmọ pé wọn ló fi náà yẹn sí títí tọ́lọ̀ ń tó àṣẹ pẹ̀lú ìfún wọn pé ọlọ́run bá nìkan lọ́ máa ń tọ́ pamọ́ ètò wa wọ ọlọ́run nínú máa ń tọ́ pamọ́ ló máa fi ma àwọn àná rẹ̀ ǹjẹ́ dáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò tí ọba máa ń tọ́ pamọ́ báwọn náà ti ti wá náà ìwà ti máa ń tọ́ pamọ́ ìwà ti mọ̀ pé ẹni tó bọ̀ yọ lárìbìkì àrìbìkì yọ pọ̀ ó ti ṣe mọ̀ pẹ́ńtọ́ àbọ̀ ìyàní ọ̀jẹ̀ kú báwo ni wọ́n ti ṣe mọ̀ bí ẹni tó ní òfẹ́ fẹ́ yàwó kan tó bá lọ fẹ́ wàá lọ pọ̀ mọ́ ìwọ́ ti ṣe mọ̀ pé tó máa wọn yóò sùn yóò lò yìí ọ̀nà wo ni wọ́n gbà mọ gbogbo eléyìí wọn ló do burúkú òpùrọ̀ ọlọ́run bá ní bọ́lá máa tó pa màtánà bí ọba máa tó pa táwọn mọ̀lẹ́kọ̀ máa tó pa bó wàá ní ọjọ́ afẹ́ máa tó pa wọn lọ́dọ̀ àdúgbò òpùrọ̀ ni wọn. ìrọ̀ ni ọ àwọn tó ṣe ń tàn jẹ ní ìsìgbọ̀n torí ọlọ́run ọba nìkan ló máa ohun tó pamọ́. ìmọ̀ àpárọ̀ àwọn tó ọ̀nà kẹ́ni nínú ọ̀nà máa gbà láti fi tó wọn ò fẹ́ràn òótọ́ nítorí wọn máa parọ́ fún wa tí wọn máa tàn jẹ tí wọn láwọn ríran rí ti ń ṣe wọn ìyẹn tí ọmọ ibi tí orí ti ń pọ̀ wọn tí ọmọ ibi tẹ́lẹ̀ ọtí ń dùn wọn. tó èèyàn tó kó rẹ̀ yóò ti lọ kó kókó rọ lórí rọ́tọ́ pa fún yóò tó máa dúpẹ́ fún lórí rọ́tọ́ pa fún káwọn méjèèjì ó lè jọ fèsì fèrí tọ́lọ̀ ẹnìkan ọmọ tó bá ṣe wàá dúpẹ́ nìkan wà tó lóun máa ń tó pamọ́ kò sí wàhálà ibi ìdánwò lẹ́sẹ̀ fún ìdánwò lẹ́sẹ̀ fún tó wàá sì rí i pé kò sí ẹnìkan nínú ẹgbẹ̀rún gbèjé wọn tó lè ṣàṣeyege kò sí ẹ má lọ jìnnà irun orí rẹ ní kọ́kà kan kọ́ sọ ìdọ́ àná kò lè ká bẹ́ẹ̀ ẹni tó lóun máa tó pamọ́ ìdíkẹ́ ń wà tó tó padà délé níbi ìyàwó lórí tó ta lọ́wọ́ mi wálé ìyàwó ní ìní sọ ìní sọ ẹbí àtẹ́lẹwọ́ tẹ ẹ máa wò ẹbí ìràwọ̀ tẹ ẹ ń lò omi tẹ ẹ máa dá sínú abẹ ẹ wò alukóraní tẹ ẹ máa lò ẹ wò ìgbàdo àná ọpọn ẹ wò kí wọn sọ ẹnìkan wà ní wọn wọn fẹẹ máa ti mi sèré àbí olùkọ́ fẹẹ tẹ ìgbẹ́ ṣe iṣẹ́ tẹ̀sí náà la ní ẹ̀wò òkè wọn ń kọ́ sí mi subhanallah òun náà ti mọ̀ pé irọ́ ló ń pa ẹ̀sì ti mọ̀ pé àtúbọ̀tán rọ́ńkọ́ kókó náà lórí ìbẹ̀rù ti ìjẹ́ kò sí ẹni tó máa ń kópa mọ́ ìṣẹ́jú àyà tuntun kò sẹ́ni kan nu àtọmọdé tó ní dáadáa báyìí ẹ̀rọ gbé bẹ́ẹ̀ lọ́wọ́ ìdí àti kéèyàn kan gbà fọlọ torí ẹnìkan kò máa ń tó pamọ́ àwa bí anísẹ̀jú kan sí sìn kí ló rò kó lè ṣẹlẹ̀ jọ ọba dàkẹ́ ọ̀dà ọba dàkẹ́ ẹnìkan á yà tọ́ba sọ tọ́ba sọ pé nǹkan kan ṣẹlẹ̀ tó nǹkan tó kó tó àlù ìṣẹ́jú kan pé sẹ́mà tàbí ẹ̀dọ́ ìṣẹ́jú kan pé sẹ́mà bí kọ́sọ́ pé ẹnì kó gùn lọ́bẹ̀ lọ́ba ti gùn àrè lọ́bẹ̀ ẹnìkan <laughs> ní ògùn ọlọ́bẹ̀ ẹnìkan wọn á ní wọlé gùn àrè torí wọn bá pè ló kùrọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n bá para rẹ̀ kálukú bá sùn ìdájọ́ òkú náà ní wọ́n pa pẹ̀lú ìdá wọn á tètè sọ bẹ́ẹ̀ gbẹ̀mí ara rẹ̀ lábádúpẹ́ sáré ẹjọ́ wá sọ̀rọ̀ àná à ń kó ìfọ́tí fún mi à ń kó ìfọ́tí fún gbà á ìwọ ọmọ kí n gbọ́ ọdún fúlàní ṣẹ́jú kan sẹ́mìgbà tí tọ́tù rò pé ọ̀sẹ̀lẹ̀ tí ọlọ́run ṣẹ́jú kan ti sìn ọgbẹ́ ẹni lọ ìjọba sọ̀rọ̀ kan tó ní ìjọba rẹ̀ àwọ̀ wa à ń kó ìfọ́tí fún lọ́sùn àti lọ́sì kó tó lọ́sùn àti kó fún mi mẹ́jọ ọmọ kí gbọ́ ọdún níwọ̀n ọmụmụ ọmọ bá yóò ṣe lẹ́yìn ọdún mẹ́wàá ọ̀wọ́ amadu ṣẹlẹ̀ tẹ̀ kí ẹ̀rẹ́ láàrin ìtẹ́jú kan ná àwọn ọ̀nà kò wọ́tẹ̀ ilẹ̀ tó torí di eléyìí nípa ọmọ ń tọ́pa wọ́n láì tó bá gbẹ́ nìkan máa ń tọ́pa mẹ́rin à òkè lókè ara yọ aburú kan ní gbogbo orí oṣù wà tó yóò di èèyàn púpọ̀ ẹnì kan ó sì máa gbádùn sáyìn sáyìn sáyìn ẹni tó ní kọ́ wá o ti gbọ́ ń pa rẹ̀ tí o tó dọ̀ o ti lọ gba tí wọ́n fẹ́ fún ọ tó bá pọ̀ jù. ní ilé kan wo tó jẹ́ lè tiẹ̀ yóò sì tún máa wọ ìṣe ọ̀rà tó dàgbà pé ní two hundred thousand péré ẹ̀dá sanwó ẹ̀sanwó mọ̀ ń lọ lù mí lẹ́yìn ra lítà ìra lómi ilé bá wó <laughs> ẹ ti mà tẹ́lẹ̀ náà má fún mi sẹ́mi pé tí ọba máa ṣẹlẹ̀ ẹ̀hẹ́n ọba nìkan ló máa ń tó pa mọ́ ẹnìkan ọba ń tó pa mọ́ ẹ̀ ìsìn wọ́n ti rí pé wọ́n lọ́padà tó lórí orílẹ̀-èdè ìlọ́la wọ́n á lọ kẹ́lẹ́mọ̀ ìṣe ọ̀rùn rẹ̀ wọ́n kọ́ àbí òye káwọn olè bàjẹ́ fáwọn ní ọgbà ìgbàna wà tí gbogbo ọ̀gá ń tọ́pa náà rí gbogbo àtò ìmọ̀ torí ẹ̀ àmà ń tọ́pa náà yànnà ọlọ́run ẹnìkan máa sọ pé ẹnìkan máa ń sọ pé àwọn àfọyín ẹwọ àwọn babaláwo àwọn oníṣà àwọn kìnìún lẹsẹ máa ń sọ pé wọn ti ń sọ̀rọ̀ ẹwọn láwọn máa ń sọ pamọ́ àwọn olóyìnbó kọ ìmọ̀ àwọn náà máa ń sọ pé àwọn máa ń sọ pamọ́ ní àwọn tí wọn sọ pé títí ó mú lọ́la ìjọ ọ̀rọ̀ lọ́sùn la àbí ẹ̀kọ́ ni ọ̀ọ́ ah, òjò tó máa rọ̀ sí rọ́ọ̀kan tó ń pa tó máa ń gbọ́ lánàá. wọ́n ní oṣù kan wọ́n lé sí àwọn fèsì mẹ́la lágbọ̀nlẹ̀ haúsá wọ́n ní àjọ àrò ọ̀dá òdì ọ̀bẹ̀rẹ̀ ńbẹ̀ látòní lọ àná wọ́n sọ pé òní ọrọ tọ́lọ̀ wọn bọ̀ bá fẹ́ wọ́n ló tó sí oṣù kọ̀rọ̀ wọ́n ní pé má rọ̀ yọ́ máa kò ní dáná o múra o ẹgbọ́rọ̀ ẹ wọn ah, ni ilé ìwé gbàgbọ́ pé kúkú wọn ti kọ kúkú rọ omi iná náà gbogbo ẹja rí rọ lásán rọbìṣì rọbìṣì kẹ ẹ òórùn ọmọlọ́la ẹ̀jẹ̀ tàbí tàbí kí wọ́n ka dègírì ẹ òtútù ọmọ ẹ̀jẹ̀ tàbí kí wọ́n ka dègírì ìwà máa àti wà máa múra ìwòsùlẹ̀ láti máa múra bẹ́ẹ̀ lálẹ́ pé àwọn babaláwo kọ́lọ́ sọ fún akójú ọ̀rọ̀ kò sí yàtọ̀ nínú ìlọsọgbà tó náà ra àwọn olùkọ́ kò sí yàtọ̀ so àwọn kan sọ wọn sọ pé ọkẹ́ tó bá yípa àwọn ẹni tí ń sọ pé báyìí ni wẹ́dọ̀ orí báyìí ni kìíní kan rí wọn sọ pé insha Allah ah sọgbó nígbà tó lọ sọ babaláwo náà tó ń sọ tí wọ́n dìgbè mahmudu tó bá ti lè fẹ́ lúwẹ̀ rọ́ṣù. inshallah àríwọ̀n ọ̀dà ìtàdé pé inshallah àríwọ̀n ọ̀dà tó o náà ṣé o náà wà burú mọ́ mo rò pé yá ṣé náà ṣe inshallah àríwọ̀n ọ̀dà inshallah àríwọ̀n onídà tó <laughs> kí ni sí ìjà máa tara wọn jẹ́ ńlẹ̀ nípa kó tuntun mú olóhùn báwọn gbogbo ẹ̀rọ ni wọ́n kàn wọ́n ń pa irọ́ láró òsì yàtọ̀ torí tí babaláwo náà wà tó ń ṣe àgbà àwo náà tó ń torí ẹ̀yìn náà àwo náà tẹ́lẹ̀ ìdúnnú tí ìsìláàmù ń wọ́ sọ pé ẹran tó mú kan àyàfi bí ká sọ pé ọjọ́ báyìí nínú ọdún ó ṣeé ṣe kí òye òrùn. kí ara òṣùpá o ó sì oyi ṣe òye òṣùpá kóòrùn ògbò lálẹ́ ṣe àwọn olùmọ̀ nípa súnmọ́ ní eléyìí wọn kì sòfin nínú màá nígbà yẹn sọ pé èèyàn máa tọ́ pamọ́ wọ́n nítorí pé ó ní ìrìn tó ṣùpá máa ń rìn láyìíká òòrùn ó ní iye ọjọ́ tó máa fi rìn láàrin àwọn iye ọjọ́ tí fi rìn láàrin ọdún yẹn ó ní ọjọ́ tí wọ́n rìn pàdé ara wọn gẹ́gẹ́ bí ìrìn bá bẹ̀rẹ̀ lórí a lè mọ déètì ìjọ fún ọ pàdé ìwé ẹni máa sọ pé gbọ́dọ̀ máa pàdé yẹn òye eléyìí yóò ara eléyìí yóò dì kí ẹsẹ̀ nǹkan kan tó pa náà lóyún torí ẹ Ibn Taymiyyah rahmatullahi alayhi ṣàlàyé lẹ́yìn nínú ìjọra rẹ Majmu' al-Fatawa torí ẹ kò sẹ́ni tó máa ń tó pamọ́ ọlọ́run máa ń ká ọmọ tó pamọ́ sẹ́ni tó ká tó máa ń tó pamọ́ ìwà ẹ̀mọ́yé yẹn lọ́dọ̀ pé ká pàdé nílò ọ̀lọ́ tó mọ́ tó ti gbé dàrí. tó gbogbo oró wọn gbà oró wọn gbà ó sì máa gbé kó tó débi tó wà lọ́la wọ́n ti di gbé gbogbo ẹ̀mí tẹ̀lẹ̀ sí wa tá a mọ̀ nínú gbèsè ayé wa ọlọ́run bá nìkan lọ́ọ́ máa ń tọpa mọ́ ẹnikẹ́ni tó bá fi lè sọ pé òní nípa ń tọpa mọ́ òfin ṣẹ̀rí àtọ́kọ́ di kẹsìrì ìdájọ́ rẹ̀ sì ní wípé tó kó ní ìgbà torí pé lóun ní tẹ́nìkan ní àfọlọ́ọ̀ ẹnikẹ́ni tó bá ti wọ́n lọ ju nǹkan tó jẹ́ díẹ̀ oníṣẹ́jú dání òdìkáfẹ́. ok àwọn ń sàárẹ̀ ara ìwà lágbára kó síbi táwọn ọlọ́tàn àwọn ò rí ọ̀nà àbáyọ. ọlọ́run á rán ẹrú kan sáwọn bí yorùbá ti sọ wọ́n rán ẹnìkan sáwọn wọ́n á sọ wọ́n mú yín lọ rí kan wọ́n á mú ọ lọ rí kan wọ́n á sọ gbogbo rí kan kan kan báwọn ó lè jẹ́ ní babaláwo wọn lọ wá ní èlò lọ àlàfo fifty naira wọn ni kọjá ní ẹ wọn àti òkú tọ láti lọ bẹ́ẹ̀ sí ní adá ní ẹ ó sì fẹ́ gbá o tọ wọn adá ní ẹ tí wọn wá tó ń tọ́ wọn ó ayé so wọn gbé ẹrù kan sí ọdún látàrí àníyàn tó dà abẹ́rẹ́ ó gbé ẹrù kẹsí ọdún àwọn abọ̀yọ ilé babaláwo lọ́lọ́ yẹn ilé ẹni tó sọ pé onímọ̀ nípa tó paná lọ́lọ́ yẹn yẹ bọ̀ yẹ bọ̀ wọn náà ti gbà ń gbọ́ ọtún òun bàbá tí ń sa owó tí ń sọ pé òun tó náà káfíìrì lọ tẹ́lẹ̀ náà torí di eléyìí ẹnikẹ́ni kọ́ máa ń tọ́ pamọ́ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ìsọ̀nàmọ́ tí wọ́n bá ti gbà pé nìkan máa ń tọpa àmọ́ ìwọ náà di òdì tẹ́ wọ́n á máa yẹ títí ayé rẹ̀ o in one way or the other ó ti ó ti fìgbà kan lùgbọ́ ọlọ́ inú gbèsè ayé rẹ̀ ni wọ́n máa yọ bá lọ́yìn wọ́n á ti gbà fáwọn kan máa ń tọpa àmọ́ àwọn kan ríran rí ọdún rí rí rí táwọn èèyàn ríran rí láyé tó o ti ṣe kẹsẹ̀ rí sí ọlọ́run nígbà kan rí ti wá kọ padà sẹ́sìn Islam tó bá lọ bá bẹ̀ kú wá gbà wá gbà ọ̀rọ̀ tó gbọ́ yẹrẹ tó bá bá bẹ̀ torí kò ti lọ lé òkú dárí àwọn gbà pa àwọn kan máa ń tọpa má tó ti ẹ bọ ọnà èyí sì bá yẹn ju bá lọ inú kí yẹn wọ náà jẹ́jẹ́ ni kọlọ ń sàánú ọtí wa ìwé kò sẹ́ni tó máa ń tọpa mọ kò bá jẹ lè má múlò pé rẹ ìwádìí ládàá ni ìwádìí jẹ pàápàá kan ìwádìí jẹ babaláwo kan wọ́n á jẹ́ ìyálọ́jà kan ìyálájé kan ìyáláwo kan ìyálógbè kan gbogbo wọn ẹni bọ̀dì tó bá sọ pé màá tọpa máa ká fún ọlọ́run bá ní kánà máa tọpa. torí di eléyìí ẹnì kọ́kà dọ̀ dúró lọ́nà ọmọ orí tẹ́lẹ̀ wọ́n á dọ̀ dúró ní ẹ̀ka àtúntà wọn náà ní ẹ̀ka ìfẹ́ tẹ̀tẹ̀ máa ń ní ẹ̀ má lọ olúwa lọ́ọ́ náà mi sí olúwa ìwọ. tòtò akólu alọ́ba rọ ọtí màlẹ́kà òdòwò ọkọ̀ wò lọ́njẹ́ hmm, tòtò akó wà yìí lọ́fẹ́ mú wa tí wà màlẹ́kà jìbìrì la tó káàpé olú alọ́run jẹ tó wọ́n dẹ̀ sọ fún mi kó kọ́ yín jẹ báyìí ẹ̀rẹ́ ń ládùúgbò báyìí gbẹ́nu kúrọ́ kọ́kọ́ tutù lọ kékeré. ìlú àgbàdo àjọyọ̀ àdúgbò wọn ti sọ fún ọ àbí wọn tó kọ mi kọ lẹ́yìn pé ibẹ̀ ló náà ti máa gbọ̀n pé àtàbà ìlú epo wọn ti so kọ mi fún àbí wọn sọ bí tí wọn ń gbé fún ọ tó o bá tún tọ́kẹ́lì máa sọ lẹ́yìn rẹ̀ wọ́n kò fún ọ ìbálòpọ̀ sí mi àmẹ́yọ̀ àtẹ̀tí ẹ́ olùràn olùràn wọ́tà gan tí mò ń gbé lówó pé mò ń gbé ẹ̀ lọ́lọ́ bó ló ti jáde wọ́tà mẹ́lòó fún bó lọ́ bá tún máa tún. Hmm? <laughs> bí ọba gbé bẹ ọwọ àyàn lọ bẹ bí o sì gbé bẹ tòsí bẹ lórúkọ irọ́ lásán ẹ ti sọ́ọ̀tì rẹ dáadáa wọn àgbọn rí wọn àti ọ ẹ kọlọ kọlọ gbà méje wọn ta wọn ta abẹ́là méje fún ọ pèkìn tọ́ ọba ti tẹ̀ ṣàkóso tẹ̀ bọ̀ lọ́jọ́ ló ti jẹ́ òun tó ń bá rí ọ̀ràn ríra rẹ̀ tọ̀ sí àwọn ní máa kò ní tilẹ̀ fún ọ̀bì wọn ń dọdún lọ́nà kó rí ìrántí ọ ẹyẹ kọkọkọ rí tura rẹ bàtà ẹsì já ibi tí wọn gbà tó fi ríran ẹyẹ kọ wá bẹ tó ilé ìjọba ti sọ ọmọbẹ náà nà táwọn kékeré máa ń gbà láti tẹsí wọn ká ẹyẹ kí n gbà mọ ọkàn dọdún ni pé ọlọmọ kẹtí ń bẹ ní sukuu ní kòtòǹgòrà ah, bẹ́ẹ̀ èrìkì ọgbọ ọwọ wọ́n sì ti sọ fún kẹ ọmọ rẹ̀ lọ ń kẹ́kọ̀ọ́ lé àwùjọ níbo kòtò olùkọ́ kòtò ń gbọ́ra náà àjọ àwọn ayé ń yọ lẹ́nu àwọn ayé ń yọ lẹ́nu wọ́n ní kẹ́ gba méje kẹ́ gba méje kẹsàn-án akátàmù orí kẹ́ẹ̀ẹ́dógún ẹ̀jọ̀ kẹ́ńlá mùsùlùmí làwọn akọ míì ẹ̀dá tó máa sáàmù sáà kàwé làwọn làwọn tó wà bẹ́ẹ̀ wọ́n máa béèrè pé ẹjọ́ sà ẹnìkan lórí ìran tí mọ́mí òun wọ́n wá sọ fún mọ́mí òun pé wọ́n lọ́mọ kan kùkù kan níjọ́ láwùfẹ́ẹ̀kì ẹ̀ wọ́n á ní pé kó wọn máa wọ́n ní káwọn máa kàtá. sá ẹ dàn wò sá pọ̀ sá mú mi tòǹtòrí ti wá gbọ́dọ̀ dán wò gbọ́dọ̀ dán wò kí náà fẹ́ẹ́ fi ṣe irọ́ lásán irọ́ lásán ẹni tí ò ríran ríra rẹ̀ sí ń ríran sí o tò wọ́n máa dà wọ́n dà báwọn àti sọdẹ tí wọn máa mú náà wọn náà wọn ò ní ká gbowó wọn ní ká gbowó bábà ò ní ká gbowó abẹ́rẹ́ ìtẹ̀ gbàgbà ọlọ́run tẹ́lẹ̀ kúrọ́ lásán lọ́jọ́ ló ti jẹ́ kò sẹ́ni tó nímọ̀ nípa àtọ́pamọ́ ọlọ́run bá nìkan ló nímọ̀ nípa àtọ́pamọ́. ànábì Sulaiman alayhi salam bó ti ṣe lọ́lá tó yẹn tẹ́kọ̀ àjọ ní bẹ lábẹ́ rẹ̀ lábẹ́ àkóso rẹ̀ ọmọ mọ̀ nípa Bilqis kẹyẹ kékeré yẹn kó tó wá sọ fún un wọn ni àhọ́pọ̀ bíi máa lẹ́m tó ẹgbẹ́ èmi ti máa ju ọ̀ma láàrin láàrin lọ́wọ́ ẹ yẹ ẹrú nígbà kó tọ́ tẹ́bá sì ní gbà létí yóò kú tẹ́ ní tẹ́ lánìí ẹ̀kọ́ ẹ̀ pa níbi tó kéré yìí ẹ̀ wá òsèlè náà ó ti kàràbàtà tó nínú ọlá rẹ̀ òun á ní. ẹyẹ rondo wa sọ fún pé nígbà tó ń sọ pé ààrí wódòwódò látijọ́ mélòó tí ò bá rí ìdí pàtàkì kan mú wa yóò fi jókòó pẹ̀lú wa láàfin tó nínú kọ́ ti jẹ ìyàwó ikú àbíká ti dà lọ́ba ti sàn kí ni ó náà dé ma náà pé ẹ kìlá ń bọ̀lọ̀ sọ lọ́dọ̀ ẹ̀yọ́ ọ̀dọ̀ ẹ̀yọ́ tó ṣẹlẹ̀ ni ẹ tó ṣẹlẹ̀ ni ẹ mo mo máa ń mo ti mo lọ sí sábà mo wá ní ìmọ̀tẹ́yìn òmà à lẹ́nu lẹ́nu wọ ẹyẹ rólù bísílẹ̀ máa ń ṣe lọ́lá tó kò tiẹ̀ wá ríran rí pé ọlá kan tó ń bẹ́ẹ̀ lè kàn náà. وجئتك من سبأ بنبأ يقين láti sábà ni wọ́n ti mú ìròyìn tó dájú wá fún ọ sábà nílẹ̀ yẹn náà kéke mo rí àwọn kan bẹ̀ ọ́ ọba kan tí ń fi ọba tọ́jọba lórí obìnrin ni o ó wà ní àgọ́ lálá ọ̀nàpọ̀ ọba kan ò ní fẹ́ gbọ́ pọ̀ ọba kan tó tóbi bọ́lá tiẹ̀ wá tóbi léèyàn kọ́mọ́sá ti lọ́lá ju yàn lọ wọ́n ní àgọ́ lálá kan yẹn ní pé tiẹ̀ ò tó o ẹni tí suleman ti wá rí pé yes ọ̀rọ̀ yìí ń ṣe àkíyèsí ẹn á wò báyìí ò tọ́ lọ sọ tó bá kó tọ́ ni adẹ́kùn yóò àfẹ́ tó bá jẹ́ rọ ni ó oh, ọjẹ ọjẹ ṣe gé ya suleman ò sí màá bẹ̀rẹ̀ kan náà kó tọ́ ni sọ àbí rọ ni pa ẹnìkan ló máa ń tọ́pa mẹ́jọ ni ẹnìkan kan máa ń tọ́pa mọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹnìkan máa ń kàn tán yẹn jẹ lásán iná lèyẹn ń tanra rẹ jẹ torí ń tàn jẹ ìwọ náà gba sílẹ̀ ìwọ náà ń tanra rẹ jẹ ní ọ̀rẹ́ kó ronú o títí ra ọ̀nà bá mọ̀ pé ìparun ní ọba òun tó yọ dàgẹ̀ rẹ̀ tẹ̀lé Musa ilé tọ̀nà òpònú rẹ̀ kọ́mọ́ntò pamẹ́nì lọ́sọ́ bá mọ́tò pamọ́ pé mi mọ́ múra mi lọ bá kú wọ́lá ìkò ní ẹni tí ọ̀sán wo tíkẹ́tì ṣe ń ṣe confirmation booking gbégbó ní ọ̀gbọ̀dọ̀ burkina faso tó ń tán àwọn ẹgbẹ́ àmàlà lọ́wọ́ ọ̀la mọ̀lá ọ̀la lílọ́ mi kò ní yẹ tòwòrò àti bàálù ọjà ìbá àmọ̀ sí bàálù ọjà alọ́wọ́ dáná kò ní wọ́ wọ̀ lọ́wọ́ àti torí pé ọmọ èèyàn ọmọ ń tọ́ pamá nísìnyí báyìí ẹni tó wọkọ̀ tó ń tíráwò tí ọmọ kúlẹ̀ ọjà náà wọ́n ti pààrọ̀ síbẹ̀ tó bá mọ̀ sí ọ̀lọ́ kò ní lọ kò ní lọ hòtẹ́ẹ̀lì tó dé títọ́ sanwó tọ̀fẹ̀yìn lélẹ̀ tọ́lá náà tó bá ti débẹ̀ jáde ní wákàtí kan ní nílé ọba jóná ìwọ náà bá kú bẹ́ẹ̀ tọ́wọ́ mi ò ní wọ́ bẹ́ẹ̀ torí pé gbogbo sọ́pamọ́ wọ́n láì gbogbo kádàrá ò ní tò ní tò ní tẹ́ náà gbogbo kò ní sí ẹ̀ àbí sádàrà mú kọ̀tẹ̀lómìn ẹ̀yin ní yorùbá sọ pé òfò ẹni kò ní tẹ̀lómìn torí pé àmọ́tọ́pá mẹ́rin wà látàbá àmọ́tọ́pá mẹ́rin òfò wà ní tẹ̀lómìn. a ti mọ̀ pé báàgì tá à ń gbé lọ yìí fún ojì wọ́n dáhùn fún ojì tó ìmọ̀ láti pé wọ́n ojì wọn á ti rà gbé kalẹ̀ kókó èèyàn jẹ lómìn ìwọ́n gbé jẹ lómìn ṣùgbọ́n ìgbà tó ti pé tọ́lọ́ bá ti kọ́ pé ó sèyàn yóò sèyàn náà kò sọ́gbọ́n sèyàn lè dà torí ìdè eléyìí àkọọ́lẹ̀ tó gbẹ àmì mọ̀ nípa ntọ́pamọ́ ìwé àtúpọ̀ àmọ́ ntọ́pamọ́ ni Allah ẹ rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la dáwọ́lé tó di wàhálà ní gbèsè àyè wàhálà ìjọ tí kálukú sì ń dáwọ́lé tó di wàhálà ah tagbára tagbára ní ti ń dáwọ́lé bóyá lẹ̀lẹ́ rà tẹ́lẹ̀fẹ́ kọ́lé téèyàn mọ̀ yín pé yóò padà dọ̀ràn òǹgà ni ọmọ ẹ̀mí yín lọ ẹ dákun tẹ́ bá ti mọ̀ láti tẹ̀lé owó yín lọ kó rà fẹ́rà ọ̀là ẹ̀ kọ́lá yẹn ẹ̀ ti mọ̀ pé ọ̀ràn ni fẹ́ ní àwọn yẹn ti kọ́ ọ̀ràn míì kékeré lọ bẹ̀rẹ̀ wọ́n sì ń ẹ̀dá kan mẹ́jọ ọ̀rọ̀ yóò di náà ẹ máa ń tó ẹ máa yóò gbé ah nìkan lè bá ń sọ ah kíní kan ṣé èmi padà mọ̀ kó ní ọ̀ràn yìí lọ sàárè tó gbogbo irú àwọn kan máa ọ̀pọ̀ nílùú kan àwọn kan jẹ lè máa àwọn kan àwọn ajẹ́bí àfà sẹ́ni tó jẹ lè máa mú yẹn ìwà tí lè máa mú tó jẹ lè máa mú yẹn jẹ lè máa mú wọn á fi hàn tó pààbò burúkú lò ee eh, àwọn tó sì jẹ́ bí afárẹ̀ àwọn wò pé àhà bí lágbára bá tiẹ̀ ń ṣe páàkù ọ̀gbọ̀dọ̀ tó ṣe wà àtà bákan náà ti tẹ̀sẹ̀ lọ́nà pé lágbájá yọ lẹ́tọ̀ọ́ sí kò jẹ́ lè máa mú ọmọ kí o wà ní kìnìkan kìnìkan wàhálà dáfà bá lọ. ìrìnàjò pé òun náà bá bá gbà bàbá nímọ̀ nípa ń tọ́pa mi ṣé yọ lọ sọ́run bọ́ wa ní kókó ní sọ́run bọ́ torí délé ìyẹn máa ń tàn mẹ́tàlá rẹ̀ ọlọ́run bá ní kán lọ́ máa ń tọ́pa náà ẹnìkan kan máa ń tọ́pa náà bẹ́ẹ̀ ni wọ́n á pé òwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bàbá yẹn ẹ̀rẹ̀ ẹ̀ máa gbọ́ ẹ̀ máa gbọ́ oríṣiríṣi sọkúsọ nu rẹ́díò lẹ̀ Yorùbá yìí bílẹ̀ bá ti tú láti rí aago mẹ́fà àbọ̀ sí méje àwọn babaláwo ní lóríṣiríṣi wọ́n rówó ra àwọn ètò orí rẹ́díò bàbá ń kíní kan bàbá ń kíní kan màmá ń kíní kan màmá ń kíní kan kálukú bá ń polongo díẹ̀ ó kọ lọ́yàtọ̀ iṣẹ́ kan náà wọ́n ń ṣe. tọ́ àwọn èèyàn yẹn oníkálukú tó máa ń ròyìn ẹlòmíì ha bàbá bàbá tó ríran ẹ bàbá tó ríran rọ́là mẹ́tò ríran ránà wọ́n tó ríran rónì ọlọ́wọ́ ń kọ́ nígbà tí bàbá ti ń ríran rọ́là tó ríran rọ́là tó wọn tó agbó náà wà wọn máa gbé ọ̀nà ọkùnrin pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni èmi náà ní ọkùnrin lẹ́yìn tó jù ọkùnrin tí ọmọ tí ó ṣe tó sì máa tó tẹ̀lé ní. oríṣi eléyìí ẹ mẹ́jọ àtàrà àjẹsà máa ọ̀ ẹ má lọ lé babaláwo àwọn náà yà ń jẹ wọn ọ̀gẹ́ bí àti ń jẹ yín náà wàhálà ń bá wọn náà títí ń bẹ́yìn náà ọlọ́run bá ní bá kálukú yẹn ti tẹ̀ mọ́ gbé tiẹ̀ lọ báyìí ìdí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ ń lọ bá kíkẹ́ wọn nímọ̀ nípa àkọ́kọ́ wọn láwọn máa fi yín wọn máa fi yín rẹ̀ ní tó bá ti jáde tẹ̀ jáde yẹyẹ rẹ̀ ní ọ̀dà lè àti wọn àti àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú ìdìrín màálù àdúrà tẹ̀ ti gbàdé nìkan tó ń bọ̀ tiwa ẹ̀ bá gbàdé ní títí ẹ̀ gbà àjókòó lójú kan náà láì ẹ̀ tó àwọn ìyàwó náà ti dá mọ́ àwọn bá tún padà wà láàjì ẹgbẹ́ ó gbájú ẹ wá àtijọ́ adìẹ tó gbẹ mẹ́ta sọ̀tọ̀ pé ìwọ náà ni ìwọ ìwọ ìwọ lọ sọ̀nà rẹ̀ fáwọn. nítorí ti eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ná èèyàn ẹni tó ná tí ń ta àgùntàn tẹ́ ń kẹ lọ bẹ̀rù ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin máa ń lò tí bá wá ewúrẹ́ tí ọ̀la tí ọ̀la tí ọ̀la là kan láàrin wọ́n wọ́n wá declare state of emergency gbogbo ọjà tí wọn bá rí lọ́jà wọ́n tún wọ́n tún fojú sí gbogbo ògbèríko ẹ̀yin ò tí ma kẹ́ ṣé ẹran kọ́lọ̀ funfun ọ yàtọ̀ sí kọ́lọ̀ pupa ni tó bá pẹ́ ẹran ẹlẹ́fẹ́ jẹ bẹ́ẹ̀ náà tí wọn kọ́ àwọn babaláwo ni ẹ wọ́n fẹ́ fi tutù wọn á jẹ́ pé ẹni wọ́n máa lò láti fi rí spare part sọ dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ torí ẹni tó ń ni lọ́wọ́ tá a fi rí bàjẹ́ ṣe òun náà ṣe bàjẹ́ o òun náà ṣe bàjẹ́ kọ́lọ́n sànù àtúrẹ́ owó tá à ń kójọ lé ayé ọlọ́mọdé ọjọ́ pé náà ni ó ṣe sábàbí orí ibu fún wa tó wá di lọ́la kìíyà torí délé jẹ́nìkan bá ti mú special request kan wá pé ẹ̀ràn dúdú hàn tí ò sí kíníkan láàrin là á lè rí á lè Ah, mọ sọ bẹ́ẹ̀ ọ̀dà èmi ò lè rí tó bẹ́ẹ̀ náà ni dúdú funfun kínní kan ẹ̀dá kù èmi ìsàláwò mùsùlùmí lè ní gbogbo ilé ẹ̀ka mọ̀ torí pé owó tó lọ́nà bá pè tiẹ̀ yọ̀ wá bọ̀ náà má wàá ra mọ̀ tọ́ kọ́sẹ́ni tó máa ń tó pamọ́ o ọlọ́run ọba nìkan ló máa ń tó pamọ́ tó bá pé Ọbásanjọ́ ọba mọ̀ wípé gbà tó ń sọ̀rọ̀ sábàjá tó ń fi lọ ti ọmọlé yóò bá jẹ́ sábàbí kó òun tún padà dó lórí orílẹ̀ ni a yóò máa dúpẹ́ fọlọ́ ni nígbà náà ṣùgbọ́n gbà náà ọkàn rẹ̀ ń bàjẹ́ ni ọkàn rẹ̀ ń bàjẹ́ ni pé òun náà gẹ́gẹ́ bí ẹnìkan sábàjá náà bá sì mà pé tó bá bá jáde tó irú ìtàn gún ọmọrò yàrá àdúrà pé kò náà kúkú máa lọ so ṣùgbọ́n ìtọpamọ wàláì kò yẹ nìkan Ọlọ́run ọba nìkan lọmọ torí de eléyìí ẹ sá ti fi ọ̀rọ̀ yín lẹfọ lọ ẹ̀yin ẹ sì máa gbìyànjú ẹ má jókòó tẹtẹrẹ o nígbà tó ti máa a ọmọ ó sì tún ní kó gbìyànjú kò wá sínú ìyànjú pé kó lọ lé aláwo kò sínú ìyànjú kó lọ fẹ́ máa ń o kọ́ ọmọ akpọ́lọ̀ ọ̀kọ́ àjò kọ́ ọmọ ṣẹbọ sọ́lọ̀ ọlọ́nkọ́ ẹbọ ọlọ́nkọ́ mọ́lọ́ o torí pé lọ́ndà àjò ẹbọ lọ́wọ́ bẹ̀ jù nínú àṣà Yorùbá hmm. ọlọ́nkọ́ ẹbọ nítorí ọba gbà lérò pẹ̀lú àjò ni ọ̀sàlàyé ká gbọ́ torí wọlé yorùbá ọlẹ́ ìbáyé hilkuf gbogbo ní tí wọ́n bá sọ ọ́ di kẹsìrì ọlọ́run lè yọ́nú sí so ẹnìkan ọmọ nítorí pamọ́ ọ̀gá wa ni ẹ o anabi Muhammad sallallahu alaihi wasallam èèyàn máa dúpọ̀ kan láwọn ẹni tí ò ronú jinlẹ̀ ìrọ̀ ẹni ronú jinlẹ̀ ní kankan dúpọ̀ pé irọ́ so wọ́n máa dúpọ̀ yẹn bí kúkú bí yíyẹ tí ò sì ní rí tí ò ní rí tó náà máa mọ̀ ní rí wàhálà ní ọjà ò ní bí nìyẹn bí nìyẹn ipò wọn nídìí yóò tún kó bá orúkọ òun yóò tún ba dúkìá òun jẹ yọ ẹ àbí òye wa wọn tún máa mà pawọ́pọ̀ pa òun wọn tún panu pọ̀ sọ pé àwọn kọ́ làwọn pa òkú ni tí ìtò mu náà lọ pa tí ìtàwọn ò lè mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin ibi tí tí o ti pọ̀ májèlé ni wọ́n tẹ̀ Fabiola ibi tí o ti pọ̀ dídùn tí èèpá yàn làwọn mú ẹ̀kan náà ẹni tí ìpòra nígbà tó ti ṣiṣẹ́ tí wọ́n fẹ́. ṣètàjọ́ alábàámọ̀ pé àwọn wákò àwákò iná ló wọ́n tàn sí ṣé ọ̀wà òkúkú ní wa à bàbá alápọ̀nlé bàbá gidi ọwọ́ adẹni tí wọ́n mú tí wọ́n ń sọ sí àtìmọ́lé Allah tíyẹn bá máa ń tọ́pa máa ní kọba ti dá márùn rẹ̀ wọ́n á ní ẹ kè gbọ́ márùn ní àwọn kan ti sọ fún kọ́mọ́sì sáwọn rí ń tọ́pa máa ní rọ́lá sí irọ́ lásán ẹ̀yàn pé yorùbá máa bá bàrà rọ pé àwọn kan ti ṣé àwọn tó sun mọ́ràn àwọn rí ń tọ́pa torí di eléyìí báyìí ọlọ́run lọ́mọ ń tọ́pa mọ́ ọlọ́run lọ́mọ bá kọ́ pé yóò débẹ̀ náà ṣé pé àwọn kan sì ti sọ fún o yorùbá ò ní sọ yín ẹ̀hẹ́ irọ́ lásán torí ẹ̀ àwọn yẹ torí pé tó bá gbọ́dọ̀ àwọn olùmọ̀lẹ́ bá sọ̀rọ̀ rẹ̀ nítorí wọn máa bí ni pé ẹni tó sọ fún yín pé kọ́mọ́ sòṣèlú kí ló rí ẹ̀yin àwọn bàbá àwọn àwọn ẹni ọlọ́ọ̀ni wọn táwa lẹni àṣetọ́ nílé sẹ́mi pé ru mo ríran sí ọ náà nù bàbá ẹsẹ̀ sọ pé bàbá àwọn ó ríran rí nítorí wọn bá ti kọ pé yóò ṣèyàn lábẹ́ ipá àmọ́ ń tọ́pa mọ́ yóò ṣe kálukú náà torí bẹ́ẹ̀ náà là ń rí dáadáa lójoojúmọ́ lábẹ́ ipá àmọ́ ń tọ́pa mọ́ náà lábẹ́ ipá àmọ́ ń tọ́pa mọ́ náà ẹni tó gbéra ní ìsìn tó lọ sáradà kọ̀mọ́ tó tì ó tó tì ó jáde àsìkò sínú tó fẹ́ tó wọ́kẹ́ gbọ́n náà rádà lọ ni wọ́n ń pè bọ̀lẹ́ lọ mọ́ ń bọ̀ lọ́ba tí máa wò yán yán yán yán yán yán pé kí ló ń tẹ̀ lè ríra wa lé kí ló ń lè tẹ̀lé ẹnì kan bá fọ́ tọ́ ló bá ní á bàbá alágbádá ti rí tó jọ mẹ́ta bẹ́ẹ̀ ni pétọ́ ẹ gba chẹ́ẹ̀kì báyìí ẹ lọ káṣí ẹ lọ́la ẹ lọ́ba sì di two point four million naira ẹ dákun tí wọ́n bá sọ fún pé lọ àràdà ọ̀bàrì kan pàdé ńbẹ tí wọ́n sì mẹ́ńlẹ̀ ó pé irú rẹ̀ wo. ẹ níbo sì rẹ̀ nítóyì a ní ọlọ ah, mm, bẹ́ẹ̀yàn bá ti lè sọ ọrú oore tí ń bá pàdé mẹ́jẹ ń jókòó inú oore náà mọ̀ wà tó bẹ́ẹ̀ là ń bá pàdé lọ́pọ̀lọpọ̀ ńgbà tá a mà so bẹ́ẹ̀ náà níta burú bá wá séèyàn ọmọ èèyàn máa gbàgbé tó ti pàdé tó ti bá pàdé tó ti bá pàdé lórí tàbúrò ní ọmọ wa ẹ ajáde níjọ́ kan lọ́ọ́ jáde lè kú lọ́wọ́ ó sì lè sùn ó sì lè sùn ó sì lè sùn tí kú lọ́rùn tí o bàbá jáde lè kú lọ́wọ́ kó sùn tí lọ́rùn eh, gbogbo ẹ̀ náà kí ni ìtumọ̀ rẹ̀ ikú náà ni mẹ́jọ àtọ́jú oorun bọ́ sí ojú kú àbí ẹ̀kọ́ kò burú ó sì lè tójú ọ̀nà bọ́ sójú kú èèyàn sá kú náà ni tó a máa ń tọ́pọ̀ amájàmá bí a máa ń tọ́pọ̀ amáni orí rẹ̀ bá pọ̀ aburú kan ìbá ti ṣe anabi lóun máa ń tọ́pọ̀ amá o. wala aqulu lakum inni malak. èmi ò sì fìgbà kan sọ fún yín sì ní sọ fún yín pípé màláìka ni mi ò mi ò màláìka o anabi wa ni ẹ o ó lóun màláìka o tí wọn mọ awo sùnsùn pé ah baba ti ṣàdúrà débi pé lédè mm, kúkúrú alẹ pé baba ti di màláìka ah, bàbá di nǹkan mìíràn o èèyàn ò lè yí padà kó di màláìka màláìka pé kíni ànábì sallallahu alaihi wasallam ní sọ fún wa pé òun ò fijọ́ kan sọ fún yín rí pé màláìka lọ. Ah, al-Imam rahimahullah nígbà tí wọn débi ayé wọn ní ìtumọ̀ rẹ̀ ni pé lọ́dọ̀ àwọn kan àwọn wò pé màláìka ga èèyàn lọ tó bá jẹ́ pé màláìka bá ga ju èèyàn lọ a jẹ́ pé mi ò sọ yìí pé màláìka ni mí bó tilẹ̀ jẹ́ pé nínú tó ti síwájú nínú àlàyé tá a ti sẹ́nu Suratul Baqara ìyapa ń tí gbogbo màláìka ó dáa ju gbogbo èèyàn lọ ṣé ń bẹ́nu àwọn èèyàn àwọn ẹni tó lọ́n fún àwọn mọ̀lẹ́kà lọ ìyapa yẹn ti síwájú ní Suratul Baqara anábì ní èmi ọ̀sọ́ pé mọ̀lẹ́kà lè àwọn èèyàn tó máa ń ṣe tọ̀ríkọ̀ yẹn ara ṣàtọ̀hát tó wà nù tọ̀ríkọ̀ kẹtẹkẹtẹ tó wà ń nù ara rẹ̀ nù ó lè pọ̀ ṣe dékèrè títí àwọn hululiyya àti ittihadiyya hululiyya yóò sọ pé òun ti dàpọ̀ mọ́lọ̀ bí ìgbà tí iyọ̀ pòórá sínú omi tá a lè dáyọ̀ a lè dáyọ̀ mà yàtọ̀ sọ́tọ̀ a sì lè dómi mà yàtọ̀ sọ́tọ̀ àwọn hululiyya nù ittihadiyya kuma wọ́n ní àtòun àtòun wọ́n parapọ̀ wọ́n di kan gbogbo ẹ̀ lọ́wọ́ àánú tọ̀rí kọ̀ ó lè kó ntì dọ́lọ́ ó ní máa ṣẹlẹ̀ jubbati illa hu kìí sẹ́ni kankan lọ wà nínú bùbá òun tí ì bá sọ lọ ìgbẹ́ làwùjọ ti mú jàmbá jàmbá pé yẹn da jàmbá ìyẹn ni jubba ìyẹn bùbá ó ní kò sẹ́ni kankan tó wà nínú bùbá tó ń wọ̀ àfọlọ́n la hawla wala quwwata illa billah wọ́n ní al-abdu rabbun war-rabbu abdun pé ọlọ́run lẹ́rú ẹrú lọ́lọ́ táwa ni ó sinra àwọn náà méjèèjì tí ọmọ ìjọsìn fún kan náà àwọn hululiyya jihadiyya mi àwọn tí wọ́n sọ pé àwọn ń dọ́lọ̀ ṣé wọ́n ah, di màlẹ́kà á sì di bàbàrà lọ́dọ̀ tí wọ́n tọ̀rí kọ̀ọ̀kọ̀kọ̀ lè wọ ń débi orí igbó àgbà àbí wọ́n lọ wà sọ́là ó lè pé ṣé òye o ó ti sin lọ́n débi pé kì í àti ríru ẹnìkan bẹ́ẹ̀ rí wọn á parọ́ fáwọn èèyàn jẹun ní Kútọ́nù ọjọ́ ọmọ Mauritania wọ́n ní kí gbogbo èèyàn wá kọ́ sàdúrà àwọn náà lọ ojú wa dúdú gbogbo gbà yẹn nineteen eighty five pé yọ ṣàdúrà fún gbogbo yẹn pé bàbá yẹn jẹun àṣírí káwọ rẹ̀ ń dán kì í sì jẹun abẹ́rẹ́ <laughs> rí nǹkan mọ́ so tí wọ́n bá wá ṣàdúrà kò ní kí wọ́n ṣe báyìí wọ́n ní kálukú ṣe báyìí ẹ̀ dábòlẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mọ́ tọ́ màlẹ́kà ni jẹun náà màlẹ́kà kì í mi màlẹ́kà kì sùn. màlẹ́kà kìí sẹ́lọ̀ ntọ́lọ̀ máa ní kí wọ́n ṣe ni wọ́n á máa ṣe. ọlọ́run sì sọ fún wa ń pa ànẹ́bí ọlọ́ ànẹ́bí ìsáná àti ìyá rẹ̀ káná kò lẹ́yìn pa kíní kejì wọn máa jẹun tó wọlé ìṣe wa ga tó wá jọ ànẹ́bí lọ́tọ́ bá tẹ̀ pé ń wọlé wọlé ìkúmọ̀ṣẹ̀ bóòlù ń ṣe wa ga tó jọ ànẹ́bí lọ àwọn ànẹ́bí ń jẹun jẹun kọ nínú ọ̀kan nínú àwọn àpò tó jọ ànábì nínú ṣàpàhátì wọn sòtúlẹ̀ ìbáyé wa kọjá kálọ̀ ọmọ bá wọn àwọn lè pa àwọn di màláìkà ànábì èsì màláìkà o èèyàn ni mí nínú àwọn èèyàn ṣùgbọ́n yàtọ̀ mi pẹ̀lú àwọn èèyàn yòókù ní pọ́lọ̀ ránṣẹ́ sí mi pọ́lọ̀ ránṣẹ́ sẹ́yìn náà ránṣẹ́ sí yín o wọ́n parọ́ o olúwa sọ fún mi olúwa sọ fún mi àwọn òpùrọ́ olólùwà ti sọ fún ẹ a kò lè yé yín olúwa yọ sí mi ní ọyọ sí ọ bàbá ṣetán ni yọ sí ọ irú ẹ náà lolúwa yọ sí ògèdè ìgbẹ́ ló gbé sídìí ọwọ́ lolúwa yọ sí ọ. tó nítorí tẹ́lẹ̀ irọ́ yẹn pọ̀ láwùjọ tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ lọ sọ anábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ránṣẹ́ sí kọ̀ ránṣẹ́ sí wọ kọ̀ ránṣẹ́ sí mi tọ́ ọlọ́run pọ́nmi lé pẹ̀lú pé ránṣẹ́ sí mi ìyẹn anábì sallallahu alaihi wasallam àmì mi ṣe màláìkà o ànábì ṣe màláìkà o èèyàn ni ànábì sallallahu alaihi wa sallam tọ́ in attabi'u illa ma yuha ilay èmi ò tẹ̀lé nǹkan kan bẹ́ẹ̀ ti ṣe rí mi yìí ànábì ní sọ fún wa yẹn o tó yàtọ̀ sí tọ́lá wọn bá ń fi ránṣẹ́ sí mi kódà ń fi òdiwọ̀n kókó ọmọ kàkàn tayọ̀ tọ́lá wọn bá sọ fún mi pé kí n ṣe rí i. se báyìí ń ṣe má ṣe ń ṣe ní ṣe báyìí nàbí ṣe wà nù kèé kèé ṣe nǹkan fẹ́nu ntọ́lọ́mọ bàbá ni kò ṣe ńlọ máa ń ṣe ntọ́lọ́mọ bàbá fi ránṣẹ́ sí ńlọ máa ń ṣe kèé ṣe fẹ́nu torí ẹ̀ anabi nù sallallahu alaihi wasallam kọjọ yọ ọ kọjọ yọ ọ nìkan wò sùnsùn tó ẹni pààrọ̀ wọn lánàá bíi tiẹ̀ sẹ́yìn kí wọ́n á bẹ́ẹ̀ nì àrínú ẹni tí ń wò pé káì nǹkan tá a bá pè lọ́lọ́n gan-an lè sọ ẹ̀mọ̀ pé wọ́n fara jọ àwọn tá a wí wọ́n fara jọ wọn dáadáa àwọn àti láwí wọ́n fara jọ wọn dáadáa àwọn náà ń pa ànábì lọ́lọ́n. قل هل يستوي الأعمى والبصير sọ fún wa tí wọn àlè àtẹni tí ń ríran ǹjẹ́ wọn lè dọ́gba bí wọn lè o ẹni tí ń tẹ̀lé òdodo látọ̀dọ̀ ọlọ́run ẹni tí ń tẹ̀lé ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ lè dọ́gba bí ọlọ́run fi ẹni gba Islam tí ń tẹ̀lé òdodo kẹ́ni tó lójú ó wá ṣe àpèjúwe ẹni tí ò mọ islam tí kì í ṣe ó fi wé afọ́jú wàhálà àwọn jọra wọn dáadáa pàápàá tí tó tuntun já fọ́jú tí ọmọ kò ń fọ́jú nàkì yóò tún máa ta pínpín ni wọ́n gbó bí tí gọ́tà bá wà tẹ́ bá fẹ́ ká ẹ sọ fún mi afọ́jú ni ẹ o onítọ̀hún bá tún díjú gan-an òun lè fò gádà nígbà tó yájú ńkọ́ tó o so so eléyìí wọn à lè atenti ẹni tó ríran àti ríran wọn à lè arúgbó sọlọ sọlọ ń sọ alọkan nínú ẹni tó ríran látàrí kóso á mùsùlùmí afẹlẹ àtẹtẹfẹkẹrù ẹyin olórí tẹ lè ronú tí wọn lè dọ́gba ẹni tó ríran àti ẹni ríran Ọlọ́run ẹyin ronú wọn à lè torí ẹ bó ló sì fi mùsùlùmí wé káfíìrì. báwo ni wọ́n sì máa ṣe tí wọ́n wà nù rẹ̀ tó máa sì wé ní tí kèfèrí wà nù ẹ̀ ọwọ́ alọ́lọ́ nǹkan náà lẹ̀ jọ́nsìn nǹkan kan náà ní ṣe nǹkan kan náà orí rẹ̀ dàrú ni ọlọ́run sọ pé èrò nù ni ẹni tí ń balẹ̀ tí ń tẹ̀ àti ẹni tó yẹ pé nǹkan tó yàtọ̀ ló ń forí kalẹ̀ fún tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba faman huwa a'ma sẹ́ni tó ń mà ǹjẹ́ ni tó ń mà pé ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ òdodo ni tó ṣe ó lè dọ́gba pẹ̀lú ẹni tó jáfọ́jú tóun ò tiẹ̀ máa ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ dípò pé ọkà wọn à lè dọ́gba o. innama yatadhakkaru ulul albab ọlọ́ni ẹnìkan kì í rántí kó sì máa ń tọ́ yẹ tí ì bá sàn àwọn onílàákàyè àwọn onílàákàyè nìkan náà lè mọ̀ tó ẹ̀ ló ṣe jẹ́ pé onílàákàyè ló lè yẹ onílàákà ló lè mà báwo ni islam ti ṣe tẹ àwọn tó màmá àwọn dẹ́pẹ́tọ̀ àwọn wọn ní ká pariwo apariwo wọn ní abẹ́ abẹ́ kò lè má torí pé tí ọba jẹ́ pé làákà ọba ṣiṣẹ́ bó ló ṣe kàn lè sọ fún mi kí n máa pariwo tí n sì máa pariwo òní ọyẹ bẹ́ẹ̀ gbogbo wa sì lẹ̀ àbí èyí wa ṣé mo pa á nísìnyí by the time mo máa sọ pé òkè. Okay, gbogbo yín kó tó di kó àṣẹ sọlá àtúnṣe ọyẹ gbàràgbóná àmàlẹ́ má bọ̀ ẹ ah, dákun sọlá àtìlá wa ṣe ní mẹsíjìdì o ìgbàràgbóná tẹ ní ká gbàràgbóná ayé àwòlọ́wọ́ àtàdé kò sẹ́fẹ́ yẹn ọmọ béèrè àwọn ìbéèrè olúwa ní kẹfù níbo lolúwa ti ní ká fún kálukọ́ mọ̀ fún tòun torí ẹ àwọn wọn ò wọ wọn ní kó ń nǹkan ni. àwọn ò mùsùlùmí ò rí bẹ́ẹ̀ kódà tó fi dórí àwọn aláìmọ̀kan náà lẹ́sẹ̀ rí pé ní. àti bàbá èyí tẹ wá ní àṣẹ lónìí àmọ́ bí ẹ ti rí lókè lẹ́nu ẹ bí láǹṣe kìí ṣeré. bí mùsùlùmí ṣe rí nù níkìlì láyé nísìnyí tó kù bá kú máa sọ pé òkú náà lẹ ti máa máa fa ilẹ̀ Yorùbá òkú wa kú gbogbo òkú tó kú tẹ bá lọ bẹ ẹ rí i pé ẹnìkan bú ìpẹ. منها خلقناكم أتوب من وفيها نعيدكم أتوب ومنها نخرجكم تارة أخرى ìwọ́tọ́ ọmọ ó ti pè mí wá ní okú mi tún kú wọ́n tún ṣe irú ẹ̀ okú mi tún kú wọ́n tún ṣe irú pé tọ́ba rí ibi tó ti bèèrè ó lè má lè lọ́dọ̀ ọmọ bẹ̀rù wọn lórí sẹbẹẹrì táwọn mùsùlùmí máa béèrè nítorí pé kálukú ọmọ wò pé sẹ́sìn náà sì ni àbí ìsẹ́sìn sẹ́sìn ni àbí ìsẹ́sìn á àdúpẹ́ fọlọ́n tó lọ́n sí wa mùsùlùmí. ẹnìkan á lọ dúró níwájú sàárì tí sin tán á ní wọn já ó lè ìyá bó o ti ṣe máa ń sọ rasulullah nígbà tó wà láyé màá pe gbólóhùn yẹn fún ọ ní ìsìnkú ọmọ dáhùn pọ̀ àbíọ́ ní ìsìn dákẹ́ ìwọ rí màlẹ́kà tí pọ̀ àbí. báyà wọ́n ti nípin wọ́n ti bí parí ó ti fẹ́ẹ̀lì àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ọ̀ wọ́n ti wá pínwèé náà wọ́n ti gbà kúrò lọ́dọ̀ àwọn ọmọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pèsè fún sísì ń wúlò mọ̀ wúlò mọ̀ tọ́ wọn máa pè ọ wá ń ṣe wọlé mọ̀ pé ah ewu làwọn bàbá yìí tún ṣe ẹ̀ wọ́n tó ní

kásìrì rẹ̀ ọmọ tùjọ kan àfi tí ìbá ṣe pé lábẹ́ ìsìlámù wàláì àṣírí rẹ̀ ó tùjọ kan náà ìdínú tó jẹ́ pé ẹlòmíì títí ẹ bá tú ẹ rí i pé ó lè ṣàkófin lulẹ̀ ẹlòmíì títí ẹ bá tú yóò tètè mi pẹ̀tọ́ ńgbà dáṣírí ti tú tọ́nà bíi ti pin ẹja wa bomi gbà tó bẹ́ẹ̀ ni ọlá dáadáa ṣe àmọ́ àwọn tó yẹ pé gbogbo ẹ̀ orí irọ́ náà ni bí irọ́ rẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ lọ gbókùn ẹ̀wọ̀n káwọn eléyìí afọ́jú ni wọ́n kò dàbí tàwa mùsùlùmí yìí kò dàbí tàwa mùsùlùmí níbi táwọn olùmọ̀ bá wà tí wọ́n bá wà lódodo. Islam yóò sọ ẹ̀ tó pé báyà bí tí wọ́n dúró sí ibi tó dúró. torí ẹ lọ́mọ àkútọ̀ ẹ àwọn àfáà wọ́n jẹ́rìí sí tá à àbí bẹ́ẹ̀ kọ́ ni àfáà mo sọ ma pé ẹ̀rù ń bà nù torí kọ́ mi pé nígbà tí òun bá wá sọ tán gbogbo gbóhùn tó sọ ẹ so wọ́n lè dọ́gba o ẹni tó ríran tó ríran ọlọ́run bá wá ní alukur'an ta sọ fún anabi sallallahu alayhi wa sallam. nínú sẹ́tà nàbí wa máa fi ṣe òun náà ni o. وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون الله نال القرآن هو النبي محمد صلى الله عليه وآله وسلم ما في سيكلو ما في سيكلو وقلت عن به نكلو كيكلو نفوا وجماعه má lérò pé àwọn èèyàn Húdù àwọn èèyàn Sọ́líù àwọn èèyàn Nuh àwọn èèyàn Musa àwọn èèyàn Isa àwọn èèyàn tó gbé pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nìkan lọ́lọ́run bá wí o tó fi dórí gbogbo ẹni tí ó wà níjọ́ gbẹ̀dẹ̀ ọlọ́ni máa sọ alukurani ìkìlọ̀ fáwọn ẹni tí ń bẹ̀rù ká lọ kó wọn jọ ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wọn níjọ́ gbẹ̀dẹ̀ nígbà tí wọn ò ní ní ẹnìkan tí gba nílẹ̀ tí wọn ò sì ní lẹ́nìkan tó lè sọ fún wọn. torí kò sẹ́nìkan tí wọ́n ní bàbá ń gbẹ́jọ́ wọn lẹ́nìkan tí ó sì pẹ̀ tó àwọn gbọ́ kìlọ̀ ìkìlọ̀ yẹn wúlò fún wa lọ́jọ́ tí ò sẹ́ni tí ó gbà yẹn lé lọ́jọ́ tí ò sẹ́ni tí ó ràn yẹn lọ́wọ́ abẹ́ni tí ń wora rẹ̀ pé náà àwọn kan wà tí ó gbà wálẹ̀ àwọn kan wà tí ó ṣe kínní bẹ́ẹ̀ ń bá ń fa alukurani bá wọn sọ̀rọ̀ látòmí dọ̀la wọn làwọn gbọ́ ni tòrọ àwọn lólùgbàlà kan tí ó gbà wọn lẹ̀ tòṣìgbọ́n tó mọ̀ dájú tó mọ̀ tí ó ṣẹlẹ̀ lódodo bíbí kò sẹ́ni bọ́dì tálẹ́ni náà tálẹ́ni náà tí ó sọ pé kálọ̀ ẹ má kálọ̀ kò ní séwu nǹkan ti rọ́nà torí ẹ̀ àwọn eléyìí gbogbo wa ni ọlá ní gbà wá lẹ hmm? ṣe fún wa kọdájú ẹ dáhùn dáadáa sálẹ ní tí ó gbà yín lẹ náà ok ní ìsìn orin tẹ̀ máa kọ̀ǹkọ̀ bí ó ń sọ ńlá gbọ́wọ́ wa náà <laughs> so kí ni túmọ̀ rẹ̀ gan-an gbọ́ Yorùbá yẹn ó ń sẹ́ ńlá gbọ́wọ́ wa. adánigbọ́wọ́ wa abiyamọ abọjá gbọrọgbọrọ. ẹ ti máa wò ni wọ́n gbà yín lẹ́jọ́? lẹ́yìn náà ni ó sì pẹ̀ wá bó bá dọjọ́ agbẹnusẹ ẹ ti ń wò pé ọ̀nà kan bẹ́ẹ̀ ṣé àwa wa ni wọ́n bá wí bí pé kí wọ́n fi ṣèkìlọ̀ fún wa síbẹ̀ tilẹ̀ lọ́nà tẹ́ bá lọ. àwọn ọ̀daràn burúkú tí mutí wọ́n lánàá bí ni ó sì pé òun. ẹni tí ìsìn lọ́jọ́ kan àtijọ́ ọdún òun náà lánàá bí ni ọgbà oúnjẹ ńlá gbọ́wọ́ wa yóò gbọ́wọ́ yín dáná ni. torí ẹ ẹ mẹ́jọ atara ajẹ́ o àwa láyà bá wí. a lẹ́nìkan tó lè gbà wá là a sì lẹ́nìkan tó lè ṣìpẹ̀ fún wa torí pẹ̀tánà bí ó ṣe gan kò lè dá a ṣe láì sí yọ̀ǹda ọlọ májàmú méjì ń bẹ fún ìsìnkú ẹjọ gbẹndà rìkìyàm àkọ́kọ́ al-idhnu lish-shafi' kọlọ ọ yọ̀ǹda fẹ́ni tí ó ṣìpẹ̀ pé ṣìpẹ̀ ẹlẹ́ẹ̀kejì ar lilmashfu'i lahu kọ́lọ̀ wọn yọnu sẹ́ni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún ọlọ́run ni mo yọ̀ǹda fún ọ ṣìpẹ̀ fún mo yọ̀ǹda fún ọ ṣìpẹ̀ fún torí mo yọnu sí i kíkàn sí pé ó rọbìṣ lásán náà ni wọn kàn máa ń ṣìpẹ̀ fún ta ni pé kí ni ẹni tí bá tún fojú kàn nábì kí lẹ́yìn ti ṣe. ẹnijọ́ tí gbogbo nǹkan le ẹ máa jó ẹ máa ní ẹgbà pàlà lọ ẹ kó sákàrà dání àti ṣẹ̀kẹ̀rẹ̀. àwọn ọmọ tí ó ń jọ rò pé eré ni wọ́n rò pé bí ijó ọdún ìjọ gbẹndẹ alkiyama ọkọjá àbíkẹ́ àfọ. torí ẹ̀ anabi sallallahu alayhi yóò sì fún àwọn sì tọ́ba wá sí pẹ̀ ta ni ọgbà ọlọ́run tọ́lọ́run bá gbà ọ̀dàgbára kan ní lọ́tọ̀ tó fi lè dá nǹkan kan ṣe tọ́lọ́run ọ̀fẹ́ kò sí nínú làwọn olùmọ̀ á sọ pé ni ó sì pẹ̀ náà Allah torí pé ò lè dá pẹ̀ sí kí wá sànàbì nìkan ni ó sì pẹ̀ o ẹ̀rí kọ́lọ́n sọ náà àyà wala tanfa'uhum shafa'atu ìsìpẹ̀ àwọn olùsìpẹ̀ ò ní wúlò fáwọn àwọn èèyàn púpọ̀ tún wà tí ó sìpẹ̀ ṣùgbọ́n nàbì sallallahu alaihi wasallam ó ní àwọn ìsìpẹ̀ kan tánàbì mi ò nírú rẹ̀ ká tó apá àwọn èèyàn lásán ṣùgbọ́n àwọn ìsìpẹ̀ kan wà tó jẹ́ pé gbogbo èèyàn náà tún lè ṣe ṣùgbọ́n ẹnìkan ò ní sípẹ̀ fẹ́nìkan àyàfi pẹ̀lú kíni pẹ̀lú yọ̀ǹda ọlọ́ tọ́lọ́mbá tẹ́wọ́ wọ káfíìrì tó alẹ́ nìkan ní oṣù kẹfọ́n yọ gbọ́ ọ̀la irọ́ lásán wala yarda li ibadihi al-kufr ó lóun èyí ọdún sí pé ẹrú nǹkan ṣe kẹfìrí sọ̀n bóun ní oṣù ayọ́nu kan sí kẹfọ́n pé kíni nígbà tí èsì pé sípẹ́ ó lélẹ̀. tẹ́lẹ̀ ìjẹba àwa ni wọ́n ní wọ́n fà kìlọ̀ fún o àwa tá a máa bí tá a gbà ń masakin àbíbo lẹ́rù pa àlegbà ọ̀nà àwọn lálẹ́ gbà ẹ̀hún kí n lé ayé ń bì níìsín tí ọ̀nà express bá di á sì gbọ̀nà àtijọ́ títà àtijọ́ náà bá di á lè gbọ̀nà wọn ti pè rẹ̀ sà ká lọ já síbi tá a bá sáti bára lọ́nà lọ́rin so sẹ́mi pé gbọ́nà kan bá di ká á àmọ́ níjọ̀gbìn ń bolẹ́ gbà kọ́ lọ́wọ́ dàkún kọ́ sànù wa. àwọn tani àwọn ẹni tó ṣe pé wọ́n ń bẹ̀rù péjọ tó lọ ó kó àwọn jọ àwọn ò lẹ́ni bọ́dì tó lè gbà wọn lẹ̀ Ọlọ́run sọ nípa àwọn náà àyà ni alladhina hum min khashyati rabbihim mushfiqun àwọn tó yẹ pé ìbẹ̀rù Ọlọ́run ọba wọn ni máa mú wọn gbọ́n pẹ̀pẹ̀ kò síbi tá a fẹ́ gbà àwọn ẹni tí ń bẹ̀rù Ọlọ́run tí wọ́n sì ń bẹ̀rù ìyà burúkú ìṣirò burúkú tí ń bẹ́ńjọ́ gbẹ̀ndàrúkú yàrá àwọn ẹni tí ń bẹ̀rù ká má kó wọn jọ sọ́dọ̀ ọlọ́njọ́ gbẹ̀ndà alkiyama nígbà tí àwọn ò ní ní ẹnìkan tí wọ́n gbà wọ́n àbí tí sì pẹ̀ fún wa mọ̀lẹ́bí ni àbí ìbátan àbí iye kan kò sí tó lè gbà yẹn lẹ̀ kò sì sẹ́nìkan tí ó sì pẹ̀ fún yàn láti má jẹyọ láti má jìyà tọ́lọ̀ ti pèsè kalẹ̀ tọ́lọ̀ ń bá gbèrò láti fìyà jẹyàn kò sẹ́ni náà tó lè gbà yẹn lọ́wọ́ rẹ̀ ṣíṣe kìlọ̀ fáwọn eléyìí la'allahum yattaqun báyà wọ́n tiẹ̀ jẹ́ wọ́n jẹ́ bẹ̀rù ọlọ́run wọ́n ṣe ntọ́lọ́run fẹ́ wọ́n jìnnà sí ntọ́lọ́run ọ̀bọ̀ fẹ́. ṣe ìkìlọ̀ fáwọn èèyàn tí wọ́n mọ̀ pé kò sẹ́ni tí ó jẹ́ adájọ́ lọ́jọ́ náà tó ju ọlọ́run ọba wa lọ láyé bí ẹ bá ní kéèsì nílé ẹjọ́ màdàrú tó wà láyé wọ̀nyí wọ́n tún máa béèrè pé adájọ́ wo kóòtù adájọ́ wo àtàlọ́mọ àtàlólè ẹ máa wá bẹ́ẹ̀ ṣe rí òun náà sì ní níkẹ́ mọ́ wálé òun tóró náà mọ́ra rẹ̀ lálábòsí pẹ̀tọ́ gbogbo ẹni tó bá ní kéèsì lọ́dọ̀ wọn ọ̀fẹ́ rí kò sì gbọ́dọ̀ rán yẹn sóun tóun yìí dájọ́ tán tóun bá dájọ́ tán tẹ́ bá mọ̀ ẹ wá kí òun. tani ọ̀ àlọ́mọ òtú lẹ́bi sẹ́ńtì ọ̀lọ́ àmọ́ tó bá lọ ní ìsìn wọn gba àwọn ọmọ bàbá rẹ̀ àti tó hmm. wọ́n sì lọ́ọ́ máa gbé gbogbo ẹ̀ wá ọlọ́run ọba ńgbà tó ń ti pélé ẹjọ́ àbòsí náà ni ọlọ́run ọba pẹ̀lú bí ṣe sọ láàrin tó bá kú dẹ̀dẹ̀ tó bá níyàn tún la làwọn dájọ́ yẹn wọ́n finalize ẹ̀ tó fi gbé ẹ̀bi tó fi gbáre fẹ́lẹ́ bí ọlọ́run ọba ní kún transfer rẹ̀ lónìí tó bá ti síwọ́sẹ́ lónìí lẹ́tọ̀ọ́ wa bà pé wọ́n gbé ọ lọ sí wọ́n ti pè é gbó ọ̀rà kálukú sinmi so ẹ wàá máa pè pé tọ a ti kóòtù pé a kóòtù wo ìgbà ibẹ̀ lẹ́dàjọ́ lọ ẹ ẹ ti lọ sí wọn mo ń kéésì yín di tuntun <laughs> subhanallah so nítorí délé lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù tá a wá láàrán tá a láàríran tá a láàlò síta ni torí rẹ̀ ká sọ́ra o

ọlọ́ni wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajha. ìwà anábì sallallahu alayhi wa sallam ọ gbọ́dọ̀ lé àwọn ẹni tó ṣe pé wọ́n ń pe ọlọ́run láfẹ̀mọ́júmọ́ tí wọ́n sì ń pè é lọ́sàn-án márọ̀lẹ́ ọ gbọ́dọ̀ lé wọn dànù kúrò nítòsí ọ̀dọ̀ rẹ̀ o ọ lé wọn dànù kúrò nítòsí ọdọ rẹ o. yuriduna wajha àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń wá ojú ọlọ́run wọn dànù o. àwọn eléyìí wọ́n jẹ́ ẹni tó ṣe é pé àwọn làwọn sáábé tí wọ́n wà láyìíká sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run wọ́n ń gbọ́ tà nàbì sallallahu alaihi wa sallam gbogbo ní wọ́n sì gbọ́ wọ́n máa fi ṣe wà wò láàárọ̀ àti nírọ̀lẹ́ láàárọ̀ àti lọ́sàn-án gbogbo ní wọ́n ti gbọ́ lọ́rọ̀ ọlọ́run àbí tà nàbì sallallahu alaihi wa sallam máa fi ṣe wà wò ìtumọ̀ rẹ̀ nù kẹsẹ̀ kí wọ́n jókòó wọn ń ṣàdúà fún àwọn tí ń ṣàdúà lóru àti lọ́sàn-án anábìíní má lé wọn torí rẹ̀ àwa náà ń ṣàdúà nu mọ́ṣáláṣí ẹ̀ má lé wa rárá òkèṣe lé wọn sọ̀rọ̀. ẹnì kan ti ń ṣe bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí ó márùn lé wọn dànù ìpìkínlẹ̀ ń ṣe mọ́ṣáláṣí ti ń gbogbo wà pé à ń náà ok gbọ́dọ̀ bó wa ni tó ń jẹ bó ń tó ń jẹ nígbà tó gbogbo ni wọ́n ah, á ṣe wọ̀wọ́rọ́ tẹ́ ẹ bá pẹ́ kẹ́ ẹ tó jáde so torí sẹ́mọ̀ kì í sì fàdákà. búrẹ́dì gan kò ní rọ́jò ó sì lé wọn dànù ni umar maya yìí o dáa pé àwọn tí ń pọ lọ́run láàárọ̀ àti lóru má lé wọn o fi wọn lẹ̀ o táwọn kan fi wá sọ̀rọ̀ àwọn ti fáìn bàrà ẹnìkan jókòó lẹ́nu ọ̀nà àbájáde mọ́ṣáláṣí àwọn kan jókòó lábàá wọlé wọn á mọ alukurani lọ́wọ́ wọn mọ wá kà á. عما يتساءلون عن النبي العظيم المختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون tẹ́bàtì wá súnmọ́ dọ̀rọ̀ wa ẹ káàbọ̀ ọwọ́ máa rògbò yọ máa da fún ọ <laughs> so ọlọ́run wo ló ń pè mẹ́ irọ́ lásì sáńbàrà so ẹ̀yin náà gbà gẹ́sì ti mọ̀ pé ẹ̀ ní mà ẹni wọn kí ẹni tí ń pọ̀ ọlọ́run báyìí kéèyàn ó sì mọ́ fún lówó tọ́tẹ́ àníyàn wà ń bẹ̀. so ọgbà lọ́dọ̀ yín ó tún ilé yes ọjà tà. so kìí ṣerú inú ń bá pé má lé wọn àwọn eléyàn lé wọn wá wọn àti ta so eléyìí wá kí nàìjíríà yìí à kẹ́ni oríṣiríṣi kọ́dà láwọn ìlú kan wọ́n wo àárín ọ̀nà táwọn èèyàn ń gbà pé tó ń sinú mọ́sálásí ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá dáadáa tí pèpèlè kan bá wà ń bẹ̀ yóò á lọ jókòó lè wẹ̀ funfun gbogbo láàánì kó ṣe gbogbo ẹ̀ tó ti hàl kúránì dáadáa yóò máa kà. تبارك الذي بيده الملك وعلى كل الذي خلق الموت والحياة ليبلوكم. so gbogbo ẹni tó máa ń láàárọ̀ kùtùkùtù ẹ̀yin náà nígbà tó ti sẹ pé imani ẹ musa ìjà fún bàbá ìlówó akọrọ̀nkọlọ akọrọ̀nkọlọ àbẹ́rẹ́ nǹkan musa ọ̀dọ́ rẹ̀ lẹ́tì mu so gbogbo eléyìí sáyìn bàrà ni sáyìn bàrà ni alukurani àwọn àdìǹkan tí ṣe takasubu so nítorí di eléyìí báyìí kì í sọ àwọn o. àwọn sàábé tí wọ́n rọ kiri ká nàbì sallallahu alaihi wasallam tí wọ́n ń gbọ́rọ̀ lọ níjọ́ bá kọ́ wọ́n fi ń ṣe wà ó wọ́n mọ wá ń bẹ lọ́hùn ní gbogbo ìgbà nítorí pé aláìní ni wọ́n ìtumọ̀ pé wọ́n ń pe ọlọ́run láàárọ̀ àti lọ́sàn-án márọ̀lẹ́ òní wípé aláìní ni wọ́n àdúrà sì pọ̀ púpọ̀ lẹ́nu aláìní yàtọ̀ sáwọn tí wọ́n ní ìwọ̀nba díẹ̀ làtó ẹni tó nílẹ̀gbẹ̀ẹ́ ẹni tí ò ní kí wọn náà lè bá a mọ̀ àsìkò tára ń tù ọ́ bóyá ló ń ṣe sọ láti dùn wọ́n ti sọ àdúrà tí nira bá dé ọlọ ó di ròdò ẹn àrí àdúrà rẹ wàá fẹ́ yọgbà gbogbo àyè ìyàwó láti gbóúnjẹ kalẹ̀ mọ́ ń ṣàdúrà lọ́wọ́. oúnjẹ ti dín ringindin mọ̀ ń ṣàdúrà lọ. ẹ wá jẹun dákun má sì o má ṣé ìwọ ṣé ṣé ṣé ìwọ làṣetá àdúrà yìí náà ni ẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ókè ọ̀ ń fọ́ mi ọ padà lè bàbá ẹ̀ so so that ti pé ó tu àṣírí rẹ̀ sára ẹgbẹ́ àti ẹ̀wà àmọ́ mi tó ti lọ gba nákẹ́líkẹ́ ní ní wàhálà tó bá ni nínú tọ́nà máa ń ẹrú dẹni tó súnmọ́ lọ léè tí kọba ti ṣe tí ọba sí wàhálà bẹ́ẹ̀ náà mà tí ọba sí wàhálà wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọ̀yọ̀ dára ni náà lọ́lọ́ ni wàlẹ́ basata Allahu rizqa li'ibadihi labaghaw fil ard tọ́lọ́mbà sínú àrísìkì fáwọn èèyàn wọ́n máa ṣàgbére lórí ilẹ̀ ẹnìkan ò ní ṣe tọ́lọ́mà ṣùgbọ́n lọ́dọ̀ ọba mọ̀ wá ẹ ẹ ráhùn olówó ni olówó mélòó ní gbọ́rọ̀ ọlọ́run kí ló fẹ́ fi ṣe pé kíni kí ló sọnù kí ló sọnù àní wọ́n tún bu olówó láwọn késẹ́ẹ̀tì dánilẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ibi tí wọ́n gbé sí ló parẹ́ sí bàbá ṣe ti gbọ́ díẹ̀ náà àwọn késẹ́ẹ̀tì èwo èyí tí wọ́n mú máa ń ṣerú ẹ̀ fún ọlọ́run agbádánwó de wọ́n ní késẹ́ẹ̀tì tó gbé abẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ń bọ́lá gbé sínárì eléyìí ti lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ gbọ́ yóò ti pòórá ní máa ń wá ká nígbà tí ẹ̀sẹ̀ gbọ́rọ̀ lọ́hún tí ẹ̀sẹ̀ súnmọ́ lọ́hún ọmọ bọ́yà súnmọ́ lọ́hún náà gbogbo àdánwò fi dé tẹ́lẹ̀ ńkọ́ irọ́ lásán torí ẹ̀ àwọn ẹni tí yà ń jẹ wọ́n máa ń ṣàdúrà púpọ̀ ìtumọ̀ àdúrà táwọn ọmọ yẹn ń senu sàábé ni wọ́n aláìní ni wọ́n gbogbo àwọn sì wà ní àyíká Ànábì sallallahu alaihi wa sallam wọn mọ àṣàdúrà lọ́pọ̀lọpọ̀ láàárọ̀ lọ́sàn Ọlọ́run gbọ́dọ̀ adábùkátà wa Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run jẹ́ àárí jẹ Ọlọ́run jẹ́ àárí mu Ọlọ́run jẹ́ àárí lò Ọlọ́run bẹ́ẹ̀ àwọn sàbẹ yẹn máa ń ṣàdúrà. so bí àbáṣe wa ní padà rí láyé láti mọ̀jì kí ọjọ́ wa lọ́rùn Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. tó. So, àwọn sàábé wọ̀nyí àwọn ni wọ́n jókòó tí anabi sallallahu alaihi wasallam gbogbo gbà bọ́lá tó ṣe sọ́nà ayé mi wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil-ghadati wal-'ashiyyi yuriduna wajha ṣe sùúrù farabalẹ̀ pẹ̀lú àwọn ẹni tó ṣe pé wọ́n ń pe ọlọ́run ọba àwọn láàárọ̀ àti ìrọ̀lẹ́ ṣe pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ojú ọlọ́run wọ́n sì wọ́n lẹ̀ o. wọn láàrin wọn kó àwọn àwọn aláìní àwọn olùsí burúkú ló wọn máa dùn ọlọ́run mọ̀ sí a ayin náà ká àánú hàn má gbójú kúrò lọ́dọ̀ wọn má gbójú kúrò lọ́dọ̀ wọn torí ìlú zinatul hayatu dunya kọ́ a ṣe bẹ́ẹ̀ kọ́ máa wọ́sọ̀ lé àyíká rárá ọ̀dọ̀ àwọn eléyìí náà ojú kò sí. tọ́ àwọn tó rọ kíríkà anabi sọlá wọn ń sin lọ́hùn wọn ń fẹsìn ṣeré wọn sì máa tọrọ gbogbo nǹkan fẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn ń béèrè lọ́dọ̀ ẹlòmíì bilọgọdẹ tí wọn là ń ṣe lọ́sàn àti lóru ìyẹn ni pé wọn fi sọláàtù ṣeré wọn sì sọláàtù sọbì sọláàtù lọhùn sọláàtù làásù sọláàtù maghrib sọláàtù làìṣà sọláàtù wọn ìtẹtì tọ yuriduna wajha iṣẹ́ tí wọ́n ń ṣe yìí sọ̀láàtì tí wọ́n mójútó pípé tí wọ́n kọ́ lọ́wọ́ ní gbogbo ìgbà wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi ń wá ojú ọlọ́run ọba alápọ̀nlé àwọn lẹni tó ń ṣàfọ̀mọ́ ọ nínú ìjọsìn wọn nínú tẹ̀lé tọ́lọ́ wọn. ma alayka min hisabihim min shay ìṣirò sẹ́wọ̀n sí lọ́dọ̀ rẹ̀ nǹkan kan nù ìṣirò sẹ́wọ̀n sí lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n á fẹ́ kí lọ fẹ́ kúrò láàrin wọn sí ìwọ kọ́ ló ṣèṣirò fún wa. wa ma min hisabika alayhim min shay kò sì sí nǹkan kan lọ́wọ́ tiwọn náà nínú ìṣirò sẹ́ẹ̀tì ẹ̀ náà àwọn kí ó ṣèṣirò fún wọn náà kí lọ fẹ́ lé wọn sí. gẹ́gẹ́ bí àwọn èèyàn anábì náà ti ṣe sọ fún anábì wọn ni qalu anu'minu laka wattaba'aka al báwo làwọn ṣe gbọ́ gbọ́ ńgbà tó kọ́ àwọn èèyàn àwọn àwọn àwọn èèyàn rẹ̀kúrẹ́kù àwọn èèyàn yẹpẹrẹ àwọn èèyàn játijàti tí ọ̀já mọ̀ kankan ní tẹ̀lé ọ ṣé náà làwọn èèyàn ńláńlá náà ó tún tẹ̀lé ọ á wà di ẹgbẹ́ ta ni. tọ́ bí wọ́n ṣe máa sọ fún àwọn anábì ọlọ́run ìwọ kó ṣèṣirò fún wa àwọn kan ní ó ṣèṣirò fún wa fún ọ kí lọ́wọ́ àlè wọn sí pátá tó rúdà fún fatakuna min al-zalimin tó bá lọ lé wọn tonti pé kò sí ṣirò rẹ lọ́dọ̀ wọn kò sí tiwọn lọ́dọ̀ tiẹ̀ kò síbòsí nídọ̀kan náà alábòsí o. ọ gbọ́dọ̀ lé wọn aya yìí wọ́n sọ̀kalẹ̀ lórí àwọn sàábì kan al-Miqdad ọmọ Shuraih ọgbà ìgbà ọ̀rọ̀ alátọ̀dọ̀ bàbá rẹ ó ní Sa'd ó sọ fún wa yìí pé aya yìí sọ̀kalẹ̀ nítorí àwọn èèyàn mẹ́fà kan nínú sàábì ànábì sallallahu alaihi wasallam nínú wọn láti rí. abdullahi bin mas'ud nínú wọn la abdullahi bin mas'ud wà àwa máa ń ṣe olórí borí pété àná kọ́kọ́ dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá a bá sì wá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam a tún máa ń ṣe díje láti jẹ́ pàwọ́ la súnmọ́ jù ní ibùjókò a tún máa gbìyànjú láti jẹ́ pé àwa la tẹ́tí gbọ́n ti ń sọ jù tí ó gbàgbé nǹkan kan nínú ẹ̀ àwọn kùrẹ́ṣì ń sọ wa àwọn kùrẹ́ṣì ń sọ wa àwọn kèfèrí wọ́n wá fẹ́ láti lé wa kú lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam lérò pé àwọn ò ṣe bẹ́ẹ̀ tí muhammadu bá ti lé àwọn èèyàn àwọn jẹ́ pé àwọn làwọn dípò wọn kó kúkú jẹ́ pé àwọn ẹni ńlá ẹni ń bá ṣe. ọba bá àwọn mẹ̀kúnnù ṣe má. tọ eléyìí tó pé náà pé tọ ìgbà táwọn ti gbà àwọn náà wọn torí gbogbo èèyàn ó èèyàn pé ẹ̀sìn tọ́ba bá ń se làwọn aráàlú ṣe bàtà àwọn ẹni ńláńlá bá ti gbogbo àwọn mọ̀sákìnì wọ̀nyí náà padà gbòǹgbọ́ náà ni ànábì rò bẹ́ẹ̀ àwọn kùrẹ́ṣù wa sọ fún ànábì sallallahu alaihi wasallam àwọn wọ́n ní ṣé àwọn àyù ànáàsì wọ̀nyí ló ń kó sẹ́gbẹ̀ẹ́ àwọn tó yẹ kí wọ́n wá bí wọ́n wọ́ ẹnìkan ọmọ kí wọ́n ń kalẹ̀ yàtọ̀ sírò àwa wa bá wá gbogbo àwọn èèyàn bí èèyàn àwọn ní ń bẹ ń jókòó tó o bá fẹ́ rí wa mú ká máa ṣẹ̀sìn tó ló mú wa a gbọ́dọ̀ lé àwọn àyọ ànásì dànù nàdó ẹgbẹ́ mi bá jókòó tìyàn lásán sọ́dọ̀tì nàdó ẹgbẹ́ mi bá ń sọ̀rọ̀ èèyàn máa fọ́ gbọ́ ẹnu àwọn tó ṣe pé wọn ò ṣe wọn ò ṣe pé kí tẹ̀lé nígbà bá ń lò dé tẹ́lu wọn á lò ń pè léèyàn tó o bá fẹ́ káwọ́ gbọ́ gbọ́ o lé àwọn eléyìí dànù anábì tí wàá pin ni ó ti gbèrò pé lóòótọ́ àwọn mọ̀sákìnì yìí lóòótọ́ yáà ní so àpé kò dáa má bàbá tiẹ̀ lé wọn náà tá a padà gba àwọn èèyàn láyè láyè dípò wọn àwọn mọ̀sákìnì ó tún padà wá anábì ti gbèrò bẹ́ẹ̀ ẹ bó ṣe pé tí wọ́n bá ń pè yàn lọ sí ẹ̀sìn ọlọ́run gbogbo ìmọ̀ràn tí wọ́n bá mú wá fún yàn ó lè sì yàn darí gbà ni pé ajá gbégbá báyìí ajá ṣe báyìí ajá ṣe báyìí ajá ṣe báyìí tó sì jẹ́ pé tí ìbá ṣe kọ́nà lọ́ba fi ọmọ nà ọ̀pọ̀lọpọ̀ ọmọràn oní òtún kó ba tó ń ṣe. ànábìyí ti fẹ́ gbà lọ́lọ́mọba sọ ayọ̀ kalẹ̀ pé ọ gbọ́dọ̀ lé wọn o ọ gbọ́dọ̀ lé wọn àwọn ń tiẹ̀ àmọ́ àwọn eléyìí ariwo ọjà lásán lásán ni wọn ọ gbọ́dọ̀ ti torí wọn lé àwọn eléyìí eléyìí ọjẹ́ ntọ́fà tọ́lọ́ fi sọ ayọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́rìí gbogbo àwọn ànábì ọlọ àwọn tí ń tẹ̀lé wọn àwọn èsì èèyàn ńlá àwọn tí máa gbogbo àwọn ànábì ọlọ ń tẹ̀lé náà ti rán àwọn ẹ lè rán àwọn èèyàn karabata àwọn èèyàn wọn lẹ́yìn àwọn èèyàn tí wọn kà kún kankan àwọn èèyàn tó pé sọ̀rọ̀ ẹnìkan fẹ́ gbọ́ tó pé bọ́ wọlé ẹnìkan torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù lálùjáná àwọn masakin àwọn ni wọ́n pọ̀ jù lálùjáná àmọ́ àwọn àlùmọ̀ǹká rárá o ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn gbajúgbajà nínú náà ni o nínú náà torí pé àwọn àwọn kèfèrí wọn á sọ pé tànàbí sallallahu alaihi wasallam bá ti lè lé wọn ajẹ́ pé àwọn ò ní ṣe islam àwọn ò ní ṣe islam ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni wa kadhalika fatanna ba'dahum bi ba'd báyìí làwọn ọlọ́run bá ṣe fapá kan wọn ṣàdánwò fapá kan àfàwọn aláìníyàn àfi wọn ṣàdánwò fáwọn ẹni tó ní àfàwọn tí ò lọ́lá àfi wọ́n ṣàdánwò fáwọn tó lọ́lá torí àwọn aláìní àwọn ẹni tó ní láwọn ò lè ṣe islam nítorí àwọn tí ò lọ́lá àwọn lọ́lá láwọn ò lè ṣe islam bẹ́ẹ̀ náà ní sùn ìṣẹ̀lẹ̀ títí dòní yìí pètò bá pẹ́ ẹ̀sìn tẹ̀ ń sìn irú yín irú yín iná ní bá ń ṣe ẹ̀fà wálẹ̀ ṣòkòtò yín nù kélébékélébé kò máa wọlé ẹ̀jẹ̀ ọmọ lórí yín sunnasunna àbí ẹ̀jẹ̀ ọmọ lórí yín bẹ́ẹ̀ ló ń sì bá bídé abídé àkú tí ọba bá a náà pé a ah, níjọ́sí tí mò ń sọ̀rọ̀ mò ń ṣàwàdà ni ẹ bá ti mú mi lágbára náà adúrò yín láàmú lágbára pàtẹ ìsọmọ ọwọ́ ẹjẹ́ mọ̀lẹ́kọ̀ ọ̀ra yín mú lónìí kẹgbà torí ẹ̀ àwọn ọlọ́ni bẹ́ẹ̀ la ṣe fapá kan ṣàdánwò fapá kan lè qulu aha'ula'i manallahu alayhim min baynina káwọn ẹni tí wọ́n wò pé àwọn lọ́lá àwọn lówó àwọn nípò kí wọ́n lè bá a máa sọ pé sáwọn eléyìí wà lọ́lọ́run fún ládùúlọ lórí wa sáwọn fi wá jẹ́ pé àwọn ní òṣòríire lónìí bẹ́ẹ̀ ni bọ́lá máa ń ṣe nù bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó máa ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run àwọn èèyàn tó lẹ àwọn aláìní àwọn miskin àwọn àwọn tálákà lákọlábo àwọn ẹrú lákọlábo àwọn tó jómìnira àwọn ni máa tẹ̀lé àwọn ànábì ọlọ́run kódà àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá díẹ̀ pátápátá gbà lọ́tẹ̀lé àwọn ànábì ọlọ́run. àwọn ẹni tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run nínú àwọn ẹni ńlá wọn kéré rẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run lódodo kò gbọ́dọ̀ yá lẹ́nu kò yá lẹ́nu wípé nísìn gbogbo àǹtí ń tó ń sọ àwọn ni àwọn fòkọ̀rọ̀ àwọn ni bẹ́ẹ̀ ni bí súnà ọlọ́run ṣe rí nu àmọ́ nísìn sọmọ kíkọ bá mú wọn mọ wá sa àwọn èèyàn yọ a máa pàtàkì dídé aláàjì lágbájá kí wọn máa gun kébọ wá bàbá àdínì kọ́ máa wọlé kọ́ máa gun kébọ wá olóyè pàtàkì kọ́ máa gun kébọ wá his excellency kọ́ máa a nǹkan ti dàrú àwọn eléyìí gẹ́sà àwọn ni kọ́sítọ́mù wa wàláì àwọn èsì kọ́sítọ́mù wa àwọn òsì kárú wọn kún pé wọ́n wá. torí pé wọn tẹ́lẹ̀ náà àwọn kan wá wọ́n kan wá fìdí ooru ni káwọn èèyàn lè bá a mọ̀ pé òun náà wà ní parí ọ̀rọ̀ pé ni wọ́n sọ kò sí nǹkan kan tí ó rìn wa torí ọ wá kárí mi ni pé tọ mo sá wà èmi náà sá wà rí mi tó wá ni. àwọn wa gbọ́ ni ẹ wọ́n ara àwọn àfáà náà irú àwọn ọlọ́lá àwọn wàá fò lé lórí àdúpẹ́ fún aláàjì wa àmọ̀ ah, pé tí ẹ bá ka ọ̀rọ̀ ọlọ́ọ̀kún ẹ bá ti wá àdúrósẹ́ ah, ti ń wájú yín ah, nígbà tó ti gba tíkẹ́ẹ̀tì tún lọ gbọ́rọ̀ ọlọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni bí bá jẹ́ bẹ́ẹ̀ kí á ní bàbàrà kí nínú ẹni tó lówó lọ́kọ̀rọ̀ ọlọ́nkún èèyàn mélòó wàláhì wọn kiri bóyá lẹ́sìn rí dàkan nínú ẹgbẹ̀rún tọkọ̀rọ̀ ọlọ́nkún tẹ́bárò lówó ẹgbẹ̀rún bóyá lẹ́sìn rẹ̀ nìkan nù wọn tọkọ̀rọ̀ ọlọ́nkún àwọn ọlọ́lá ńkọ́ bóyá lẹ́sìn rẹ̀ nìkan nù mílíọ̀n nínú wọn tọkọ̀rọ̀ ọlọ́nkún àwọn èèlò ọgbọ̀ àwọn ti kọjá gbogbo eléyìí owó wọn ìràlìjẹ́ náà ọlá àwọn ìgbà lọ́kàn ni wọ́n bá wá wá bí tí wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ mọ̀ á yà lẹ́nu kí ni yà yín lẹ́nu sí wọ́n òwúra rẹ ni tí wọ́n náà bá dún wájú dengue ó rí pé yàn ni ọ́ tiẹ̀ ti tó má wulẹ̀ wọlé yìí kálukú ń sásàlà fẹ́ni rẹ ni o and nobody has guarantee sẹ́nìkan tó lè sọ ọ́ pé tòun ti já sí rere wọ gẹ́gẹ́ bíi ta tó ń tan rẹ jẹ ọlọ́run kó pàǹtílé ọ lọ́wọ́ ọ̀ma bó ṣe lò kò tún agbọ́rọ̀ ọlọ́run bó ṣe lò ó tún tanra rẹ jẹ lórí irọ́ sí ọ̀rẹ́ láyé. bẹ́ẹ̀ náà lè tọ́lọ́ ń gbé pò fún fipò wa ya nǹkan máa lọ́wọ́ ọ̀yà tí ó fa wọ̀nà. níjọ́ lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́ọ̀ni dẹ́rẹ́ nìkan pé ọjẹ́ president nàìjíríà wá jókòó pò ń gbọ́rọ̀ lọ pé àti ẹ̀ pé torí tí wọn bá tún wá wọn lè kọ́kọ́ da sọ́jà gbogbo àdúgbò lọ gbọ́rọ̀ ọlọ́ọ̀ni ṣé àwọn ẹrú tó fẹ́ wá náà wà mọ́ òní wá wọ́n lè máa kó yẹn bẹ́ẹ̀ o nǹkan kan sì lè ṣẹlẹ̀ kọ́lé kó àwọn tó fẹ́ pa náà ń gbogbo ẹni tó wà mọ́sálásí dáràn torí rẹ̀ kí adẹ́tẹ̀ ya gbé gbénu gbó rẹ̀ jẹ́jẹ́ mínísítà kìnìkan èwo ní lọ gbọ́rọ̀ lọ irọ́ lásán wọ́n kàn ọ̀fúnjọ́ kan ni kọ́ agbada rí ẹ wọ́n lọ sí ibìkan tó ti sọ̀rọ̀ àní sọ̀látù jùmọ̀à ìjọba wá sí sọ̀látù jùmọ̀à nu wọn ìmáàmù náà yóò tún sàmì sí pé adúpẹ́ àwọn ọlọ́lá wa wá à àwọn ẹjọ́ wa jẹ́wọ̀n ètò ọlọ́lá yín táwọn wá àwọn ìṣẹ̀rù ọlọ́run gbọ́ lọ́lọ́run ti ní ẹ máa kó kọ́ wọn fún mi kí n má bàa gbàgbé ẹni tó wá. wọ́n ti wá sọ di nǹkan ńlá ọ̀dọ̀ wa ló ti máa ń kírun ọ̀nàrẹ́bù. la hawla wala quwwata àwọn gan tẹ̀sìn lọ́pọ̀. one ń tẹ̀sìn because tí èèyàn bá ti fi ojú sọ́dọ̀ èèyàn ní ti máa dá lẹ́nu ọ̀dọ̀ èèyàn ní ti rówó ọ̀dọ̀ èèyàn làṣírí ní ó ti bò ní ti máa dá lẹ́nu jàmá kí ni ọ̀hà fọ̀ ìgbà tó bá fojú lè rán èèyàn sí ọ tó yẹ pé wàá rí àìníye nǹkan tó sì ní sọ́ra rẹ̀ a bá gbọ́ gbọ́ tani ó pàtàkì wájú Ọlọ́run kò sí àwọn ọmọlẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn masakin ẹnìkan wá fẹ́ inferiorize rẹ ó láwọn tani ń gbọ́rọ̀ rẹ̀ àwọn tani tani àti tani ẹ sọ pé àwọn irú àwọn tí máa gbọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run mo rò pé wa kò nídìí kẹ́yìn ọmọ ayọ ẹnu yín láàmú wípé àwọn tí máa irú àwọn tí máa gbọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run onírú àwọn tani ẹ wà lọ wá mọ̀. tẹ́lá ti wá lè kí wá kọ́ yín tẹ́lẹ̀ yín torí ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn gbogbo ànábì wọ́n ní ta ní tẹ̀lé wọ́n nù ha wa ma naraka ittaba'aka illa alladhina hum aradiluna ẹnìkan ọ̀tẹ̀lẹ́ ọ nínú àwọn èèyàn yẹpẹrẹ lásán bẹ́ẹ̀ àwọn èèyàn yẹpẹrẹ ni wọ́n wà àlùjánnà táwọn adẹni gíga àwọn ẹni gíga tí mo wọ́n wà lókè láyé àwọn náà adẹni fún ọ̀tẹ̀ fún wọn náà wọn ò ẹnìkan dá tí náà tí tó ń torí ẹ̀ eléyìí náà sì ni nǹkan tí Herakl empire Rome tó sọ fún Abu Sufyan Abu Sufyan wà ń kèfèrí wọ́n wá ní kí wọ́n lọ bóun pé àwọn lárúbáwá tó bá wá ṣòwò nílùú àwọn wa ọba àwọn róòmù yẹn torí pé ìwé ànábì sallallahu alaihi ń tẹ̀ lọ ànábì ní aslam taslam gba islam kó lè bá a là tọ́ba kọ̀ láti gba islam kò sọ́là fún ọ ìwọ ló sì forí ru gbogbo ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ torí wọ́n lọ́kọ̀ dínà àwọn tí wọ́n fi ní gba islam wọ́n wá lóun fẹ́ mọ̀ nípa ànábì tó kọ̀wé gbàtọ́ jẹ́ lárúbáwá àwọn lárúbáwá sì máa ń ṣòwò wá sílẹ̀ sham tó ń bẹ lábẹ́ ìjọba wọn gbogbo lárúbáwá tẹ bá rí tó wá ẹmu wa kí n wádìí lọ́dọ̀ rẹ̀ tó bá wá láti agbọn mẹ́kà bó ṣe ṣe déédéé Abu Sufyan Abu Sufyan sì ń bẹ́ kẹfẹ́ rí ń gbà náà àdìsí yẹn bẹnu Bukhari àti Muslim inú béèrè tí ọwọ́ abiléèrè ó biléèrè ó ní àbínú Bukhari ayas ah, Bukhari àti Muslim inú béèrè tó biléèrè ó ní fa ashrafu an-nasi yattabi'unahu am du'afa'uhum sáwọn èèyàn tó ga ju àwọn ọlọ́lá ńlá láàrin yín ní tẹ̀lá nàbí yín ni àbáwọn èèyàn yẹpẹrẹ yín ẹ̀rọ káwọn lóye nípa àtàwọn ànábì tó síwájú sáwọn ẹni tó ga jù nù yín ní tẹ̀lé muhammadu yìí ni sallallahu alayhi wa sallam àbáwọn mẹ̀kúnnù nù yín. faqal Abu Sufyan dáhùn ní bal du'afa'uhum àwọn tó lé àwọn olùṣe àárín wa àwọn aláìní inú wa ní tẹ̀lé. faqal Hiraqlu wa dáhùn ó ní hum atba'ur rusul bẹ́ẹ̀ ni àwọn mẹ̀kúnnù àwọn èèyàn yẹpẹrẹ gan-an lólùtẹ̀lé àwọn anábì ọlọ àwọn ni máa tẹ̀lé tà a ní ètò kan nínú àdáwà ilallah ìpèpè lọ sí díẹ̀ sùn ọlọ́run tá à ń pèpè nǹkan kan wà tí wọ́n kọ sínú àwọn tírà abéèyàn sí ń pèpè lọ sínú ẹ̀sìn ọlọ́ wọ́n ń pè kankan ní da'watul ashraf ká lọ pe àwọn èèyàn ńláńlá ká pe àwọn èèyàn ńláńlá náà so eléyìí fẹ́lì ọ̀rẹ́ pọ̀ tó bá yẹ pé àwọn lẹ́fẹ́ fókọ́sì lé lórí àwọn èèyàn tí wọ́n yé sèèyàn ńláńlá àwọn ò sì ní mẹ́sìn ọlọ́run títí tí gbogbo ó fi kú torí pé tó wáá pé àwọn èèyàn ńláńlá lẹ́bàá lọ bá ẹ protocol téèyàn tẹ̀lé kéèyàn tó di pé èèyàn dọ́dọ̀ èèyàn ńlá mi tẹ bá tún dọ́dọ̀ rẹ̀ yóò tún máa yiri ní tẹ́ ń pèpè lọ sídìí rẹ̀ wò gbé òkè àmọ́ àmọ́rú ètò ọgbẹ wọn bá ọdà kòkòrò wọn á máa ronú sí i ó lè jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́fà nù ẹwà dúró ẹwà dúró òfin ni mànà tí ó ti wáyé sáwọn ẹrú Ọlọ́run lóṣù mẹ́fà ọlọ́run lọ́mọ yẹ ẹ̀bùn tẹ́ fi julẹ̀ kẹ́ tó dọ́dọ̀ yẹ ẹni tẹ́ ń pè léyàn ńlá jámà kankan tẹ́ bùn àwọn dòǹgárì tẹ́ bùn àwọn mẹ̀kúnnù ati bùn àwọn tí ń bẹ lẹ́nu ọ̀nà nítorí kẹ́ lè bá àríbá sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ tí ò tún ní wúlò tó ń torí ẹ̀ kò bá wa jẹ́ nítorí èèyàn ńlá èèyàn ara rẹ̀ ni ó o ara rẹ̀ ni ó ṣe kí náà tálọ́gbọ́ pé yóò dé fìlà wọ́n ná ronú táwọn pé fìlà àpọ́nlé ni wọ́n tẹ̀ dé fìlà àpọ́nlé ni orí rẹ̀ kólógbó tó ń gbé ká gbogbo gbà kódà o kódà o so ní ìsìta wa ni wọ́n ní ẹtì gbọ́ná tó wá pé a ah, wọ́n gbé fìlà ẹ̀ẹ́n fìlà kọ̀ sòtẹ́lẹ̀ náà àbùkù ni torí ẹ̀ ló sì jẹ́ pé tó máa ń pera rẹ̀ léèyàn ńlá láyé ń bì ń tan ara rẹ̀ jẹ ni o èèyàn ńlá lẹ́ńtọ́ bá ara lè jẹ́ náà o ìmẹ̀tí ọba ara lè náà à tí ẹ bá a torí ẹ̀ níta àgbàlérò ni pé àwọn ọ̀sẹ̀bọ̀ àwọn Quraysh wọ́n máa ń fa àwọn tó gbà nábì gbọ́ wọ́n máa wọ́n ṣe yẹ̀yẹ́ torí páláìní ni wọ́n olòṣì ni wọ́n mẹ̀kúnnù ni wọ́n sẹ́ńtọ́ mọ̀ wọ́n. ẹni tí wọ́n wọ́n bá sì bá nu wọn wọ́n máa fi yà jẹ́ wọn máa sọ pé tọ́ba pé mànà bá ní muhammadu gbé wa sírò àwọn eléyìí ní àwọn mànà mọ́ wa lọ́wọ́ àwọn mẹ̀kúnnù yìí ní àwọn mànà wọ́n á jẹ́ pòore ní àwọn làbá síwájú wọn náà sọ pé law kana khayra ma sabaquna ilayhi tọ́ba pé tí muhammadu gbé wa bá jóore àwọn eléyìí ò ní gba wájú mọ́ wa lọ́wọ́. tọ́ ọlọ́wọ́n bá wa òun ló máa ń ṣèdẹ̀ra fẹ́ni tó bá fẹ́ wọ́n máa ń

òun lọ mọ àwọn ẹni tí orí orí tọ́ sí ó sì ṣe fún wa ó sì mọ àwọn tí yàyẹ ó sì ṣe tí wọn bẹ sòtáà ní fọlọ́n pé ńgbà tó mọ̀ pé bí ó ṣe já ni tó fà náà ti mọ bí ó ṣe já sí ó sì ti mọ̀ pẹ́yìn náà lòun fi ṣe kó rẹ̀ kọ́lọ́ mọ́sà bẹ́ẹ̀ torí ọ̀dọ̀ wa ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ẹ jẹ́ ká jẹ́ni tó ṣe pé kò ní máa ṣàfojúdi fáwọn àti ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam nítorí pé ẹni tó ga lẹni tó bá ga lọ́dọ̀ ọlọ ẹni tó ga láàrin àwọn èèyàn kì í ṣẹni tó ga lókun ìgbà tó bá kúrú lọ́dọ̀ ọlọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwà káwa náà fájẹni tí wọ́n máa ṣe ìdíje tí wọ́n máa sọ lórí borí ń di dáadáa ẹnìkan ò ní gbáwájú má mi lọ́n di dáadáa ẹnìkan ò ní gbáwájú má mi lọ́n bí tá a ti ń wá rere so kọjá yìí pé èmi náà ti gbìyànjú mọ̀ ń lọ tẹ́lẹ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ẹnìkan ò débẹ̀ ṣáájú mi ẹnìkan ò sì súnmọ́ ẹni tí ń sọ̀rọ̀ jù mí lọ gbogbo ohun tí sì ń sọ èmi ò rí pọ̀kàn bọ́ ọmọ mi lọ́wọ́ rí eléyìí ò rí ò rí ni à ń bùkátà ru eléyìí nílẹ̀ káàró jìrè wáyé káwọn náà máa gbárùkù tá ń lọ gbọ́rọ̀ lọ ká máa jókòó níbi tí wọ́n bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa nítorí pé kókó ntọ́lọ́ ti torí rẹ̀ dá wa sáyé náà ní ká lè sùn kò si sí ọ̀nà tá a lè gbà náà tá a bá nímọ̀ nípa tọ́lọ̀ kí ló dé táwa máa sáfà ti gbọ́rọ̀ lọ àní jókòó mbẹ ọwọ́ àlè di ayò lọ́pọ̀lọpọ̀ ń jókòó sí ilé ọtí ẹlòmíín wà ìdí àyànlè ẹlòmíín bọ́jọ́ ọtí ẹ̀jẹ̀ sí àwọn ẹrú ọlọ́run sì ń lọ gbọ́rọ̀ ọlọ́run lójoojúmọ́ wọn náà gbìyànjú láti jẹ́ pọ́jọ́ kan pọ̀ bá lè máa wá nínú àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ kò sí ọjọ́ kan tá a máa ṣèdánilẹ́kọ̀ọ́ nìkan wọn náà máa lọ ọbẹ̀ wọn náà rí i pé ojoojúmọ́ ló ń lékún ojoojúmọ́ ni màá rẹ̀ ń ga sí ojoojúmọ́ lòye rẹ̀ ń pọ̀ sí mọ́ wò pé ta ni ẹni tí wá sọ̀rọ̀ àwọn ń wò lẹ́ni gíga yẹn àwọn ò ní wá tẹ́lẹ̀ náà nítorí pé àwọn ọmọlẹ́yìn àwọn tọ orí pa wọn wọn èyí sàwọn èèyàn àwọn èèyàn tó jẹ́ pé mẹkúnnù ni wọ́n ní àwọn làwọn wò pé tọ̀ ẹja ọ̀wọ́ náà bá ṣe jẹ́ nǹkan pàtàkì nílànà tọlọ ṣùgbọ́n ẹni tó nílé ayé kọ́dà níbi tẹ́lómìn ò dé nínú àwọn tó nílé ayé àbówó níbi ò dé ó tún lè gbé fóònù kó nígbà tó ọgbọ ibi tí gbogbo èèyàn ti lọ gbọ́ ni kí wọn náà ti lọ gbọ́ báwo lọbọ tiẹ̀ sórí tí nàkìtà àwọn èèyàn yókù sí a sì rí wàláyà rí láwọn ilẹ̀ lárúbáwá àwọn èèyàn tó ní owó gidigidi ní international level torí tí wọn bá sọ pé àwọn èèyàn international level ni o ẹ̀ ń pẹ́ náírà náírà mélòó dọ́là kan ní one hundred and sixty one sixty one one sixty two àwọn owó kan sì wà tó pé mẹ́ta rẹ̀ péré lọ́kà tó fi rí dọ́là omi ìwà gan tó ju dọ́là lọ bí Kuwait ní dọ́là rẹ̀ owó kan dinar kan Kuwait dọ́là mẹ́fà ni sani apẹ̀yìn sókè ló sàwà àfẹ́ sórí rẹ̀ àfẹ́ wà lùjẹ́nà ni ẹ̀ṣẹ́ àwọn ọgbìyànjú torí pé ibi tó ti máa gbọ́rọ̀ lọ bọ́ọ̀ máa ti ń gbọ́ ẹlòmíì ìgbésí ayé rẹ̀ ti dàrú tipẹ́ tí ọ̀mà wàlẹ́ ọ̀rọ̀ ọlọ́run ti ń gbọ́n ní ọba máa tó lọ́kọ̀ọ̀kan àwọn ará ilé rẹ̀ gbọ́n mọ̀ pé bàbá ìgbésí ayé yín máa ń yí padà yín náà ń yí wa padà pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ń lọ gbọ́ ẹ̀dínkù tí ó ìpè torí kò ti lówó ẹ wà máa lọ kílọ̀bù kílọ̀bù àwọn ọ̀daràn olówó ò ní lọ kílọ̀bù wọ́n lọ kílọ̀bù kí ni wọ́n máa ń ṣe kílọ̀bù ọtí omi ọtí omi ayò torí tọ́lọ̀ ọ̀gbọ́rọ̀ lọ ọ̀mọ bó ṣe ṣègbésí ayé rẹ̀ owó gan tá a bá ní olówó ọ̀mọ̀nà tó lè gbégbà tó lè ṣe sórí rẹ̀ tí ọba fi tọ́lọ̀ sí ọ gbọ́dọ̀ wá mà ìwọ̀nba tó ọba wa lè mà ọjọ́ ti lọ mẹ́lòmíì lọ ọjọ́ pé à ń jókòó à ń kọ́yàn nílé ẹ̀kọ́ ó ti lọ mẹ́lòmíì lọ àmọ́ máa lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ ọmọ lóye ọmọ lóye nípa ẹ̀sìn ọlọ́run gbèsè ayé ọla ò ní dàrú ó rí pò ń tu ètò ilé rẹ̀ dáadáa àwọn ọmọ gan ni wọ́n máa dùn bẹ́ẹ̀ lọ́mọ náà máa tẹ̀lé ọlọ́bì ìdánilẹ́kọ̀ọ́ a sì rí náà nílẹ̀ haúsá yìí ọ̀pọ̀lọpọ̀ olówó wọn ta mọ́tò àwọn mẹ́sàkínù mẹ́ṣíìnì ọlọ́jà ń ti rẹ́rẹ́ àwọn mọ́tò ńláńláńláńlá tó ṣe é pé bí ìgbà tí wọ́n ń tà kí kálukú wa gbọ́rọ̀ lọ tí wàá ti jẹ́ a garanti àlùjáná o a garanti rẹ o àwọn ò wá dààmú àwọn òkú àlùgbọ́rọ̀ lọ a tọrọ Ọlọ́run bàbá ṣe gbọ́ ó dájú pé wọ́n máa gbọ́ ti àṣẹ̀tàn torí ẹni tó bá ti kùnà láti yọ ọ̀wọ̀ mọ́ṣáláṣí yọ gbálẹ̀ ọjà. sita bi tàbí ṣùgbọ́n ọlọ́run tún àwa sí o ràn wá lọ́wọ́ mọ̀pọ̀ àdàsá ìdá ọlọ́run tó bá ràn wá lọ lórí àti máa gbọ́ ọ̀rọ̀ wọ ọlọ́run láti máa gbọ́ súnà nàbì wa ọlọ́run sì wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣe pé wọ́n wà torí pé ròyìn àti tó pọ̀ jù nù aláìní ni wọn ọlọ́run mọ́sá lè wọ̀ fún wa wa عليكم السلام ológun kú òkúta wa kú yẹn nínú àgbàlá mọ́sálásí náà wọ́n fẹ́ sin òkú yẹn sí wọ́n fẹ́ ṣe sọ̀láàtì sí lára sẹ́ni tí ń ṣe ẹ̀tìkáàf náà yẹ kó bá wọn kópa níbi sọ̀láàtì jẹ̀náza yẹn. ẹ àkọ́kọ́ ni pípọ̀ tọ́ ká gbà wọn láàyè kí wọ́n sìnkú sínú àgbàlá mọ́sálásí kọ̀tọ́ nítorí tó máa ti sìnkú sínú àgbàlá mọ́sálásí yóò bi aburú ńlá lọ́jọ́ iwájú àwọn kan á dé lẹ́yìn ọjọ́ pípẹ́ àwọn máa wò pé tẹ́lẹ̀ yìí wọ́n bá jẹ́ wọ̀lí ńlá kan wọ́n bá ti sin síbi ẹ sì máa wò ó gbogbo ẹni tó ń sin sáyìíká mọ́ṣáláṣí wọ̀nyẹn wọ́n máa sábà sin wọ́n síbẹ̀ ní lérò pé yóò fún wọn láǹfààní kíkẹ́ atẹ́gùn kẹ́ ọmọ afẹ́ sí wọn gbogbo gbà ẹ má sì sí sí ọ̀daràn atẹ́gùn ìyá ni ó rí o ibikíbi ẹ lè sin sí ẹ má gbà wọn láyè kí wọn máa sin òkú sí àgbàlá mọ́ṣáláṣí iná wọn ṣe títí tí wọn fi sin òkú síwájú mọ́ṣáláṣí nìkan tí wọn á dá wàhálà lẹ́nu sọ wọn láwọn ọmọ bàbá yẹn bàbá yẹn lọ kọ́ yẹn bàtọ́ wa kú àwọn àfáà kan ní à èèyàn ńlá báyìí tó kọ́ mọ́ṣáláṣí iwájú mọ́ṣáláṣí ní kíkẹ́ ọmọ bá ní wọn sì bẹ́ẹ̀ àwọn èèyàn tí wàá lóye ẹ̀sìn ní ìsìn ọ̀rọ̀ dá wàhálà lẹ̀ wọ́n làwọn ò lè ṣe sọ láti inú mọ́ṣáláṣí tí wọ́n sìnkú síwájú ẹ̀ àwọn ọmọ ní àwọn ò lè gbà kún owó kù bàbá àwọn kó wọn adu mọ́ṣáláṣí tọkọ àwọn yà lọ kọ́ mọ́ṣáláṣí mi síbòmí ẹni tí ilé yọ̀bá tẹ́ lọ́rùn kọ́ lọ́ máa ṣe ń bòmí ẹ wo nǹkan mẹ́ torí ẹ̀ ẹ̀rí kó àwọn míì àṣejù tún bá wọn débi kí wọ́n sin sínú mọ́ṣáláṣí gan kọ̀tọ́ bókù bá wọnú mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí ti síwájú ọ̀ràn yẹn ni ká wù dànù. wọ́n jẹ́ pé sàárè ló ti kọ́kọ́ síwájú ká tó kọ́ mọ́ṣáláṣí ọ̀ràn yẹn ni ká wó mọ́ṣáláṣí kì í ṣeré. àmọ́ nínú àgbàlá mọ́ṣáláṣí tó máa sìn kú síbẹ̀ kò pé káwọn máa ṣe sọ láti tó wá nu mọ́ṣáláṣí o ṣùgbọ́n à ń sọ pé òun náà ọ̀dà ọ̀dà ẹ má sọ àgbàlá mọ́ṣáláṣí dorí tẹ́. wọ́n á gbókùú wá bẹ̀ wọ́n fẹ́ sọ láti jánásà sí lára wọ́n sì ṣe ìrìtìkáf ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ náà aleykum salaam. naam wọn làwọn ìmáàmù kan wọn máa fẹ́ wọn bilhamdulilah. bóyá milhamdulilah wọ́n sọ pé milhamdulilah torí pé tí wọ́n sọ ni pé bisimilahi rahman rahim milhamdulilah so eléyìí kò sẹ́ni tó ní kó ka fatiha rẹ̀ wọ́n sọ bisimilahi ọ̀dà dúró gédégbé ọ̀ wá fatiha tọ́ba sì fẹ́ sí máa fatiha bisimilahi rahman rahim milhamdulilah ó wè sókè ká gbọ́ ká mọ̀ pé tó ń sè ní torí kẹ́lẹ́ mi máa gbà lẹ́nu rẹ̀ kó rò pé alihamdu kọ́ lọ́wọ́ àmẹ́ milhamdu naam. Aleykum. weather láìpé wùdò nǹkan tó lè ṣẹlẹ̀ tàbí wẹ́ẹ́ pé ọ̀gá jẹ́ ìsájà tó sọ pé lè ṣe. Mhm. ẹlẹ́yìn tó ti ṣẹlẹ̀ ni tó ti ṣẹlẹ̀ ní sọ nítorí ṣẹlẹ̀ ní sọ fi kọ́ pé òkúta tó rí irú òkúta tó rí kọ́ sọ pé volcanic kan lè jà ń bì lọ́jọ́ iwájú so pé torí pé gẹ́gẹ́ bí àwọn àmì tó rí àtàwọn òkúta dúdú dúdú tó ti rí ń bẹ ó ti jà rí ó tún lè jà àbí bóyá bí gbóná ṣe wà láyìíká yẹn bó orú ṣe ń mú bẹ́ẹ̀ ó ṣe ṣe kọ́ pé kíní yẹn ń pọná lábẹ́nu gbọ́ báyá yọ padà ti jáde eléyìí ń ṣe nǹkan tuntun tó rí wájú ẹ̀ kì í ṣe ń tọ́ pamọ́ عليكم السلام نعم ìbéèrè kan náà ni gbèsè lábẹ́ ẹni tó bá jẹ́ pé lábẹ́ kò ní ìbéèrè ọkàn fẹ́ ṣe ìyọnu subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa